tá a fẹ́ sin ẹsẹ̀ ò ní yọ sí. èèwọ̀ ó ti di àṣírí tá a fi sínú òkú inú òkú ló jẹrà sí. títí tọrọ yìí ní bí kì í ṣe ohun tá a máa fi wàhálà àbágídí àbí ìkọkàn a máa fi sùúrù yanjú ẹ̀. wàhálà ńlá ni màlọ́dá rẹ̀ pàdé tó yẹ wọn pé má fọkọ mi dáàlà ìjọ kan ni. kànga tó ń fa mí mú ọ fẹ́ kó jáwọ́ nítorí bá kó nù kànga ọ̀ sẹ́ńtì ò yọ. tí n bá sọ wípé iná jó lórí omi ìwọ sọ fẹ́mi pé kí n lọ kírú ẹwà ìrírí náà sì pè lágbà o. pawọ́ ikú ọ̀gbọ́dọ̀ pawọ́ àrùn má gbà ṣègùn àrùn gbọ́dọ̀ tàgbà ṣègùn. ẹgbẹ́lẹ́bí ẹ̀rẹ́ ikú palamọ̀ fẹ́ ikú pọ̀bẹ dúró kọ́ni kése wá kú jẹ́ káyín fati sọmọ wọn ní gbọgbọrọ aṣọ. mo ṣó ń jẹ́ ilẹ̀ fún ẹ nílé láàárọ̀ ó sì kúrò lé o jẹun. ó ti kó e láàárọ̀ kùtùkùtù kò ní jẹun ó mọ bọ̀ mi ó dẹ̀bi tàyà ká oúnjẹ tí n bá tilẹ̀ wàá máa jẹ orí oúnjẹ náà mọ́wọ́. àṣà ní fọwọ́ lẹ́rọ̀ ká máa wọ̀ ẹja wọ́rọ̀ ọ̀rọ̀ kò fi ṣàdá. ìlú wẹ́bọ̀ lọ́rọ̀ ayé tó bá kọjú sí yàn a sì kẹ̀yìn sẹ́lòmíì. ṣé wọ́n ti ìṣẹ̀lẹ̀ ọjọ́sí. ìṣẹ̀lẹ̀ ọjọ́sí ló wàá lọ sọ fún ìyá àti ìyàwó ẹ̀ kí n lọ lé kí n lọ sọ fún ìyàwó mi àti ìyá mi. Ah! gbọ́dọ̀ sunkún ìlú etí kẹta ò gbọ́ ká fi ṣe pé òtógbó bá dé gbọ́dọ̀ ríta mọ́. ọ̀tún òun ni gan-an ni ká fi ṣe lẹ́yìn èmi tó ti sọ fún un nìkan kan sọ mọ́ o. ọkọ tó ń sọ ni pé kí n má sọ lójú bá lẹ̀. má sọ má sọ lójú ẹni kankan. tó rẹ́nu ẹ̀ ògbó. ó lè dẹ̀ lójú ògbó ògbó dà. Mm. If you need anything, I'm available able to help. Oh, I don't need anything at all. Thanks. The poor lady was just being nice. I don't want her to be nice around the man. Mark, pè number. You don't talk to me. I'm your ṣẹ̀gbọ́n mi. Àwọn ọkùnrin kan gbé mi wọ́n jú mi sílẹ̀ kí ni mo Let me just tell you that's your girlfriend. She's very rude and saucy. It's just that you're a fine man and you're a nice person torí ọkùnrin lẹ ṣe set table báyìí. àṣẹ òde àṣẹ òun. nice place. thank you. èmi ẹjọ́ ọmọdé mi ò ní mọ̀ tí ọkùnrin bá ń làágùn tí obìnrin bá lọ́ọ̀dì. <laughs> if i was wondering when i saw. hey babe ṣé wàá pa. that madam when he dey stay there. <laughs> yes. Okay ọlọ́ọ̀ ló gbé bẹ́ńsù jọ kí ni wọ́n ṣe o kàn gbé kù kiri àdúgbò ni. He who findeth a female findeth a good things and obtaineth favour from the Lord. He fọ kì í ṣe. Ee ee ee wo mi ò bá ọ lẹ́jọ́ torí wo you are very kọ́ tẹ́ máa ṣe tó ju ẹ̀kọ́ lọ tó dẹ̀ wọ́n mi kó surprise ẹ̀. And there is this this this fat foolish girl tó ń gbé káàkiri big fọlọ́tìn girl ní compound wọn báyìí. Bóyá àwọn ẹ̀gbọ́n ò fọṣọ mọ́ be washed, am again? You don't know. Ah, as I show for you, you're the good true man, the ruler of Bologanda. You're the make up for Jikule. ṣe bí wọn náà lọ sọ pé Ọlọ́run á pèsè ọkọ fún mi Ọlọ́run á láìpẹ́ and as it is bí ṣe ń wo èyí sí ọ̀dà mi gbàdẹ́ pé Ọlọ́run ti ti ṣe báyìí. and one like that kind of fresh wey be say you carry pancake come dey give another man woman you dey tell me say you just be good friends. Am I sensing some kind of jealousy here? Omorosi Oge and is jealous. As far as I know, babes, you're too desperate. Until you love me, baby, surely. Kicking, kino atumabu. We never know what is waiting in the end. Papa show, show, oh, oh, show, nero Nero, Papa show. wáṣẹ ẹ máa máa bẹ̀bẹ̀ ẹ máa máa ṣe kirikiri tíṣà òun bá dọ́wọ́ yín tán ẹ máa máa fi falẹ̀ àtìgbà wo ni mo ti gbé fáìlì yìí fún yín òun ṣá láti yanjú ẹ̀ really o ṣe fẹ́ try láti yanjú àbí kò sí wàhálà no no problem. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ jàre ẹ pẹ̀lẹ́. ṣé bó ṣe yẹ kí mi nìyẹn. Hmm? jọ̀ọ́ ṣé kí n kọ́kọ́ bẹ́ orí mi sọ̀kalẹ̀ kí n tó kí ẹ ni àbí ta ni ẹ́ tòró rápálá wọlé sí òyì wọlé bíi táyà sí òun béèrè pé báwo báwo lè kí n ṣe kí ẹ ta ní ebolo tiẹ̀ ti wá gan pàápàá. ṣó kí ṣọmọṣẹ́ papa ṣó ni. Ah, ah. ṣó wà ókè ṣá ó máa bàjẹ́ gidi gan ni o. ṣé òun kíyàwó ọ̀gẹ̀mù jẹ ni. níyẹn ẹ̀wọ̀ yìí níwọ̀ kíní tó dàbí nǹkan tó fi ń ṣọ́ọ̀kì ọkọ̀ ẹ̀ níyàwó ọ̀gá tèmi are you for real. èmi wọ́n kèmí tó jẹ́yàwó ọ̀gá ẹ̀. Ah jọ ṣé o tó tẹ́mi kọ́ bá jọkùnrin ṣé o tó jẹ́ ìyàwó mi bó ṣe wà yí mi ò lè fún ẹ fún gẹ̀ẹ́tì máa wá. Eh, ojú ẹ ló máa ṣe ojú wa tàwọn ta. ṣé nínú ọ́fíìsì yìí èmi àti àjọ tẹsẹ̀ kan náà bọ̀ ṣòkòtò kan náà ni ah. ṣé o ti gbọ́ ṣé lè gbádùn ṣá ó dìgbà náà nù. kí ló ṣe é pẹ̀lú yẹrin tó kókókókó rẹ mọ́tàjà rẹ ah ó bàjẹ́ gidi gan o really eh, kí ló ṣe máa ṣe ọyọ mi kan rí báyìí. kí ló ṣẹlẹ̀ bí báyìí náà. I'm sorry sir. kí ló ṣẹlẹ̀. I'm very sorry sir is this thing. ah ta ló pè ní this thing ṣé ẹni tó pè ní this thing rẹ. yeah this thing she just came. are, are you normal. mo ń correct ẹ o tún ṣe the same thing ṣé o mọ̀ pé ìyàwó mi rèé ni. this is my wife to be. what. what this is my wife to be. ẹni tí mo sọ fún ẹ pé mo fẹ́ ṣègbéyàwó pẹ̀lú òun rèé náà. ẹ kí ló ṣe é tó lanu now apologize to her. sọ fún pé you are sorry you are sorry for calling her this thing. ṣé bó ṣe máa apologize fún ìyàwó mi nìyẹn bó ṣe máa apologize fún dùnú ọ̀gá nìyẹn apologize to her in a proper manner. ẹ má bínú mọ́. ẹ borí. ṣó ti rí nǹkan tó dálẹ̀ ìwọ ló jẹ́ kí eléyìí kó máa sọ̀rọ̀ sí mi. sórí nǹkan tó dálẹ̀ náà sórí nǹkan tó dálẹ̀ tí mo bá bẹ̀ tí o bá gbẹ́bẹ̀ mi máa make sure pé ṣe é tọ́nu bíbá yìí nuisance. baby wait now baby. Um, ọmọládé ìwọ ni mo máa bẹ̀ pé kó má bínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà ni mo rí ṣó ti yẹ níbi uh, tó dẹ̀ ti ń ṣiṣẹ́ rẹ̀ kò sí kéèyàn máa ṣiṣẹ́ níbì kan kójú èèyàn má rí one or two things kójú èèyàn má rẹ́gbìn jìnnà èèyàn má fara gbà náà abo ti ríṣẹ́ ń bò mí. no sir. Uh, mo sọ irú èèyàn tí ẹni tó rẹ̀ mi fẹ́ irú èèyàn tó jẹ́ yìí wọ́n máa ń fi ipa àwọn tó bá ga tó ní normal height wọ́n máa ń fi ipa máa ń cheat àwọn so wọ́n máa ń devise you know, a defence mechanism láti máa lè fi defend ara wọn you know, everywhere tí wọ́n bá so máa fẹ́ bẹ́ẹ̀ tó fún ọ lọ má bínú hmm. ṣe ti bọ̀. It's, it's okay, sir. Okay. okay. Thank you very much. You're welcome. I'm married later. All right, sir. Thank you. Good. ẹbí àbúrò dáàdì mi wọ́n ti wá bá mi o wọ́n náà sọ pé àwọn ń travel wọ́n náà sọ pé ó ń dán òun ló lọ kó sọ́wọ́ àwọn tó máa ń gbèyàn travel. lè bá mi sọ fọ ó dán. ó lóun lọ Dubai ló bá ní sọ́nà dán wọ́n bá lọ́nà dán ah. àṣé ọ̀nà dẹ́sẹ̀tì náà máa gbèyàn ah. wọ́n já sí dẹ́sẹ̀tì àsọ́nà òdán. bíbí ra àbọ̀rọ̀ dé iná ẹ̀ òkèlè àti ń dàgbà irun funfun rè irun funfun jọ ọjọ́ rè wá kù bá ṣe fẹ́ lò ẹ jẹ́ ká pe bílíkì kò sí end of eh, industry fún wa ń gbà yẹn. Hmm, kò ṣe sixty forty ẹni ìjẹ́ sọ fún kémi mu sixty wa mu fourteen bẹ́ẹ̀. ìrọ o ṣé wọ ní bílíkì òní. kí ló dé tó jẹ́ pé owó báyé tiẹ̀ jẹ gan bí yàrá jọ tó bá jẹ ká àwọn wèrè wo ló gbà dé sẹ́jà àwọn èèyàn gbèsè. wo ibi ọ̀rọ̀ fúnfà jẹ́ ènìyàn lò wọ́n bá ti di àṣàlọ́m ìgbà gbogbo láàárọ̀ ọ̀sán alẹ́ wọ́n máa ń gba géètì máa bọ́rọ̀ rẹ lọ. ọ̀gá gan ti mí sí ibà yìí ni o. o yẹ kó ọ̀gá máa fi ibà yìí ṣe story sim ni torí ibi ibà yìí ò fẹ́ yàtọ̀ sí Ọ̀ṣun Òṣogbo tán tí lọ́ọ́ sanwó wọlé. fún mi ni one hour àwọn ọ̀gá gan Dubai tourism country ni wọ́n pè àwọn èèyàn kan lọ wò. kí ló ṣẹlẹ̀ ó lọ. ẹ kó wèrè dànù jàre. alágbàkọ́ tó ní. wọ́n ṣe sùúrù ṣe sùúrù ṣáàmà má ti sọ̀rọ̀ ṣẹ́bí àkìlódé ṣé wà lóní láìsí ni. Ah! idiot tó ní bí ìdá bá ń ah! pè jáde. kò sí kò tó ń jẹ́ ìdí. ṣé ẹ ya wèrè ni. Ah! Okay, fine farabalẹ̀ introduction. chairman for your information súlẹ̀ ló kọ mi ìyàwó mi tó ga yín yábọ̀ mọ́nú ilé ó lè mi wá wá ẹ̀kọ́ ọba ń sọ fún kó mu wá kẹ́mi náà sì máa mú lọ ó tán ìfẹ́ wà lára ní lápítàì. àmọ́ tẹ́ni ò wá wá bí. tani ṣé wọ́n sọ wọn pé tẹ́ mo wá tá a wà tá a wà tá a wà. ẹjọ ẹ bẹ bì ní súlẹ̀ orúkọ rẹ ẹ ń ṣe aláwo màláìka but táwa rẹ fún ẹ ẹjọ bó ṣe kọ ẹ nì torí ìyè mi. so ìwọ fẹ́ sọ pé láti ìgbà tó ti wà nílé ọlẹ̀ bàmójú ọmọ eré èèyàn kan tí ọ̀gá yín gbé wọlé ọmọ kan báyìí tó dájú wa pé bóyá kíní báyìí. ọmọ ti ẹ̀kọ́ ìyàwó ẹ̀gbọ́n mi. ẹ má bínú. a ní àǹtí tí wọ́n ju gáàsì táwọn onídómi máa ń lò lọ. gáàsì táwọn onídómi ibà ibà àmọ́ ju blender lọ kí ni tiẹ̀. ẹ wẹ́wẹ́wẹ́wẹ́ gbé gbogbo ẹnu jí sọ̀hún à ń sọ̀rọ̀ ẹ̀ rí ọkọ̀ sọ sórí yín pé ṣá ṣé mo yí wàhálà tí ẹ̀gbọ́n mi sún lè ṣe kí táwa tó gbà fún wa ó wá gbà tán lórí burúkú kan wá gbà ẹ pè jáde fún wa o ẹ pè jáde fún wa jọ̀wọ́. ẹ wo bí ọ̀rọ̀ bọ làbọ ọ̀rọ̀ dé kẹfẹ jẹ ká ṣe mú àṣemọ. ẹ wo má bá mi sọ̀rọ̀ wọn ikú tó o sí èrè tí má jọ síbẹ̀ sí má fọ́ lẹ́nu ó sí èrè ni mo sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe wọnú létẹ́bà mú táwa jáde ọba mi sọ̀rọ̀ erunwẹ́ erunwẹ́ kọ́ ìtabàgà ni. ọ̀rọ̀ yẹn gọ́gọ́rù ìfẹ́ kí ni má fà mí mọ́ra. àrẹ̀mú wa hmm. ṣíjò wàṣà wíwọ sun àṣà. ẹ ẹ bí sí wàṣà gùn gbà náà. Ah. bóun ṣe máa ń sọ pọ̀ yẹn kó máa ń gbé sílé tèlé náà àgbẹ̀ àwa ni ẹ á ṣe bí mo ti wọ́ ṣàlàyé. ẹ wá ẹ má fi mi ṣe ṣe ẹ̀yà wèrè. ó yẹ kí wọn náà máa ń gbọ́ omi gbogbo ẹni mo ṣe ń ṣe yó. ẹ méjèèjì mo gba ẹ̀ láǹfààní kẹ́ntì mi lọ máa pàdé major tó ń di captain wọn ṣó nìyẹn. oṣù security pọ̀ nù bí. ẹ lè má mọ̀ assistant barige. tó ṣe àbúrò tẹ̀fẹ́ kẹ́tì kan bá pè ah ọ̀ya wèrè ni n gbọ́ tiẹ̀ ó ń sọ tí ò bá yẹ yín káyìn méjèèjì ọmọ ó ní pé tẹ bá fi lè lọ bí sẹ́rí hmm. lẹ́yìn mọ́tò yìí tẹ bá fi lè kan mọ́tò yìí ilé ajá lẹ máa kàn àwọn méjọ àti captain àti òun àti captain o tún mo kọ àwọn ajá yín. àti mi mo pa sunu àwọn yìí. èyí ò ṣe wá béèrè lọ. ẹ ẹ yẹn ò kàn yín. ọmọ sẹ́rẹ̀ bí sẹ́yìn. ẹ ẹ tí n bá mọ̀ kò kàn yín. àmọ́ sẹ́ni bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn advice kan mo ní fún yín àkọ́kọ́. ẹ jẹ́ kí ẹni tó jẹ́ àsísà ń sìn yín bóyá àbúrò yín ni ẹ jẹ́ kóun síwájú torí pé tóun bá jẹ aṣíwájú sẹ́mọ̀ pé fẹ́ lọ ráwọn ọ̀gá nulẹ̀ rẹ̀ sọ́rí àwọn ajá tàwa níbí kò ṣe pé wọ́n fi bẹ́ẹ̀ jẹyàn èèyàn kẹ̀ àmọ́ sọ rírọ àbúrò ẹ̀yìn tí ó dóbìnrin ọlọ́run tó wá sí ọlọ́run tó jogun òun wá pẹ̀lẹ́yìn láti ilé ni mm-hmm. àwọn ajá ta níbí wọ́n gbọ́ fásán ọmọ Oh, nice one. Okay, nice one. Eh, eh. So, àwọn ajá yẹn characteristics ọ̀gá yín ni ọ̀gá yín ni wọ́n fi wà jọ bọ́ọ̀gá yín ṣe ń gba wájú làwọn gbalẹ̀. àwọn wọn gbà pátá díẹ̀ fúnra ẹ ló tún máa rìkọ́dù ẹ̀. ok àmọ́ máa rò palẹ̀ fún yín one point five million ẹ̀ nígbà kọ́bọ̀. ok fine ṣe sùúrù náà sórí ọ̀gá yín àti písìn àárín ìgbà àwọn ọmọ ọlọ́mọ ń fọ káàkiri àbí sọ́wọ́n ní písìn ìtì máa ń ṣe tipẹ́ tí ọmọ táà ń sọ ìtawà sórí tí ń bá wọnú ilé kí mú táwà jáde súlè ló kọ mi má pè mí súlè mọ́. àyà ní pè yín súlè mọ́ torí pé mo rí pé píktọ̀ tẹ̀yìn àti wọn bá fẹ́ yà àjọ bẹ́ẹ̀ dè yín gan mi ò sọ̀kan lè yàwá yìí. ṣé ẹ̀dọ́nà mr ma jẹ́ ń bí ẹ̀dẹ̀ rẹ̀ sórí. báwo ni ẹ ṣe máa wà ẹ̀dẹ̀ ṣe kun gbẹ̀ngbẹ̀. má bínú ọlọ́ máa mọ ògógóró ó tún lè máa mọ òrìgínà kílódé o tún mọ ògógóró fẹ́. ọ̀rọ̀ rẹ wà ilẹ̀ ìbà lẹ́wọ̀n jáde. ìwọ tó jẹ́ pé wọ́n lẹ́rù mọ́ lórí go tún fine. Ah, ah. Ah. mo jẹ́ sẹ́jà mi hù mo jẹ́ sì. rárá ló fẹ́ fẹ́. títò ọ̀rọ̀ yìí ṣì ń dà mí lórí ro àràrà àràrà ni bàbá ṣùgbélé mi lórí gbogbo ìgbà tó tiẹ̀ ń fi mí ṣakọ mo tiẹ̀ rò bóyá òkè bóyá tó bá yá ó sì máa gbórí dúró àbí tó bá tiẹ̀ jẹ́ pé ó ní obìnrin míì tó fi ń fi mí ṣakọ á jẹ́ pé obìnrin yẹn bẹ́tà mi ni tí bàbá ṣùgbọ́ wa fẹ́ gbé obìnrin lé mi lórí á wá jẹ́ àràrà ṣé bẹ́ẹ̀ ni mo búrẹ́wà tó ni ṣé bẹ́ẹ̀ ni mo ọ́gìlì tó ni ṣé bẹ́ẹ̀ ni mi ò da tó ni tí bàbá ṣòfin gbé àràrà lé mi lórí. no no that is so lost. <sighs> mo. You are beautiful. You are sweet. You are loving. Ah, I, I, I can't just imagine irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn tó ní ojú tó dẹ̀ fi ń ríran tó wá ní àràrà lòun fẹ́ fẹ́ no no no no no no no no. Um, Tito ó dàbẹ̀ ni pé o kàn mọ́ mò fẹ́ máa tàn mí ni ó dàbẹ̀ ni pé mi ì dá lọ́mọbìnrin ó dàbẹ̀ ni pé mo burẹ́wà ó dàbẹ̀ ni pé mi ò ṣe é rí mọ́yàn mi ò fún bàbá aṣọ láti gbé ara rà lé mi lórí then that means i'm not good enough for him i am not good enough for him that means i am not beautiful ó kàn tọ̀ mi dá mi ṣe rí mi i am not i am not beautiful. no darling no no mo. No ṣúri lost ti ẹ̀ ní like I said kò ní láti máa feel báyìí need to èèyàn your yẹn you don't get it ah, ah, àwọn èèyàn máa ń sọ̀rọ̀ kan wọ́n máa ń sọ wípé èèyàn kì í mọ value nǹkan tó demo. dì mọ́ until tó bá you don't have to feel this way it doesn't even deserve you in the first place how, can somebody go for, for, for her draft who does that? you know, you know to feel this way. I don't like to see you this way. Tito, you can't understand. You can't just understand. Calm down. Calm down. Odu mommy, yeah. Odu mommy, oh. ó dùn mọ́ mi yé yé ó dùn mọ́ mi o. irú ìfẹ́ èyí ó dùn mọ́ mi yé irú ìfẹ́ èyí. ṣàǹgbádùn program yẹn ṣá. mo ń gbádùn ó jẹ́ ní kankan tí n fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ mi ìdẹ̀mú bóyá wà lè ṣe. ó ní hmm. nǹkan tó fẹ́ béèrè lọ́wọ́ mi ó hmm. táwa ó yẹ kó mọ̀ pé kò sí nǹkan tó máa béèrè lọ́wọ́ mi tí mi ń ṣe náà as long as tó bá ti wà ní capacity mi ṣó sọ nǹkan tó fẹ́. Hmm, nǹkan tí mo fẹ́ ni pé bí òun náà ṣe ní pa e yẹn kó wèmí náà kémi náà ní pa e yẹn. Mm, ó tún wá wù mí kí ní security torí o mọ̀ pé tí mo bá dáwọn bìkẹ́ wọn kì í recognize mi dáadáa but o mọ̀ pé tí mo bá ní security yẹn à wọn náà mọ̀ kò síbi tí mo dé. Mm-hmm, tí wọn lè recognize ẹ. yes. so nǹkan tó ń tra àti sọ ń sìn ni pé kí n gba àwọn security fún ẹ for security reasons àbí. bẹ́ẹ̀ni kò sí wàhálà ó ti di ṣíṣe ó yẹ kó mọ̀ pé I will do anything anything ni mo máa ṣe fún ẹ láti lè múnú ẹ dùn. Hmm, thank you my <laughs> baby. Hmm. babe kí ló wá fẹ́ jẹ. ibi ah, ò tí ì pa mí sìn bọ̀ wọnú kitchen kò lọ dáná because tó bá máa fi ṣe díẹ̀ ń sin ibi a máa pa mí and anything tó bá say is fine. all right babe i'm coming. o oh, tiẹ̀ mú drink ẹ̀ gan. Oh, later. Sawa, the love of my life. Màá gbé ẹ dé èbúté ayọ̀. Ẹ iye mọ́jà, ẹ ojú mi, ẹ wo inú ilé ìdàdà, eléyìí tó kéré àti tó tóbi nínú ẹrù yín, ẹ wọlé lọ kẹ̀dẹ̀ kó síta ní kíákíá kíákíá ń sin ni o. Ah, màdámù ẹ jọ̀ọ́, màdámù ẹ ṣàánú, mọ̀ pé láti ìgbà tí ti débí báyìí ẹ̀yin náà là ń support ẹ jọ̀ọ́ ẹ má ṣe báyìí fún wa. madam ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó gbàjẹ́ lẹ́nu wa torókòbó tá à ń rí báyìí náà làwọn náà fi ṣara ẹni ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ni pé fẹ́ pa wá sáyé nìyẹn ẹ jọ̀ọ́ o ìjẹ́ òwe wo ni kó má bàlẹ̀ nù ìjẹ́ tó ti wọ́n wọ́wọ́ ẹ̀ tipẹ́tipẹ́ ẹ lérò pé mi rí yín ni mo rí yín gbogbo tí mo bá ṣe lọ sí kíṣì tẹ́ẹ̀mọ̀ yín mú tẹ́ẹ̀mọ̀ tẹnubọlẹ̀ gbogbo ẹ̀ ni mo rí yín kò sí ẹ̀kọ́ sáì ṣe o iṣẹ́ yín ó ti tó nulẹ̀ madam èmi ò yín mú sí yín o ẹ mọ̀ pé tẹ bá wọ kíṣìn bẹ́ẹ̀ ṣe ń gbégbá ni mò ń bá yín gbé bẹ́ẹ̀ ṣe ń gbà wò mò ń sọ́pọ́tì yín ojú ẹlẹ́dàá yín tó madam. èmi lójú mi fọ́ yẹn ojú mi ò fọ́ tí ó ti ẹ̀rí wọn ti ẹ̀ abọ́ ti ẹ̀ tọmọ ewu wá ní tiẹ̀ ẹ wo ẹ wo ẹ wo tó fẹ́ẹ̀tì méjì ẹ wo ẹ wo síta madam ẹjọ madam ẹjọ ẹ ṣàánú wa. Ah, ah, ah, àsálà tá a wà tá a wà níwọ̀n náà tẹ̀sán lẹ̀ iṣan rẹ̀ pa bruce lee ẹgbẹ́ tó tẹ̀lé gẹ̀gẹ̀gẹ̀ wọ̀ wọ̀ wọ̀ wọ̀. ẹ gbẹ́ni òsì dákẹ́ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu yín ẹ̀yin tẹ̀ lọ́kùnrin pè yín débi tá a rí ilé ọkọ lọ tẹ̀tí lé ńlẹ̀ irú ilé máa sọ̀rọ̀ sí mi lẹ́wọ̀n ṣẹ́tẹ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà ẹ̀ ẹ̀ wọ́n kankan táwa mọ sọ mọ́rin mọ́ sọ rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sí mi kí ló mí nítorí àwọn. kẹ́ni ẹjẹ́ gbẹ́ni dákẹ́ kí lójú òrí ẹgbọ́ ṣẹ́yìn ni òmò ni. wọn ò rí ilé ọkọ lọ wọn ò tẹ̀ rọ́kùnrin pè wọ́n lẹ́nu pé wọ́n rí ilé ọkọ lọ. táwọn àmọ́ sọ̀rọ̀ báyìí náà. ẹ wọ ẹjẹ́ kan gbẹ́ni dákẹ́. ṣé màdàmú tí wọ́n gbé náà ló jákọ́ ọmọ gùnmí gàlàgàlà bá níwọ̀ àṣálà yìí ìwọ táwọn ò sọ̀rọ̀ sí nítorí àwọn. kẹ́ni ṣé tí màmá lè ṣe mọ́ mi nínú ilé mi ni. inú kí lè kọ́ tẹ́lẹ̀ kọ́ ọkọ rí ọ̀dẹ̀ ní sùúrù ní sùúrù náà ní ah. sùúrù ní sùúrù sọ̀rọ̀ ah, ah. kò sí ṣe kò ṣá ẹ wo kò sí wàhálà o ẹ̀yin eh. ó yẹ ṣiṣẹ́ ọwọ́ fine ká ṣiṣẹ́ wa. bẹ́ẹ̀ni. Eh, excuse me ẹ wò ó eh, kú láì ṣe wájà lẹ́gbẹ̀ẹ́ ló ti fọ́ọ̀hún wọ́n ní kẹ́ ẹ jáde sáàgbọ́n kan táwọn ọmọdé mú sọ chief landlord wọ́n ní kẹ́ ẹ jáde ẹ jáde wọ́n ti tara yín sọ̀rọ̀ sí mi ẹ jáde. kíni àtẹ̀yìn náà jáde pẹ̀lú wọn papọ̀ kíni ẹ̀gbọ́sù é gbé wọn síta. last order hello hello hello hello excuse me hello fabalẹ fabalẹ. hello sir hello ẹgbẹ́ ẹbí lẹ́gbẹ́ ẹ̀ hello hello èmi lẹ́ àlọ́ rẹ̀. ẹ lọ jẹrẹ ẹ gbé wọn. ṣe mọ́ mi rádaràdà òṣì ọwọ́ lẹ́yìn ní oríbi kan lọ́jọ́ kò sí oníràṣẹ́ bíi kúrúkú. ìjàgbọ́n san fàárí lọ́jì yeye. babe ṣé nǹkan tí mo ṣe ò dáa ni. táwa nǹkan tó ṣe ò dáa ìwọ gọgọ fúnra rẹ mọ̀ pé nǹkan tó ṣe ò dáa ah kí ló ṣẹlẹ̀ náà kò fún àtìyìn wọn ti pẹ́ lọ́dọ̀ mi in fact wọn ti dàbí family mi mi ìfẹ́ mọ̀ nǹkan tó fẹ́ wà láàrin ṣé bó máa pè mí wá sọ fún mi ni màá dẹ̀ bá wọn wí tí wọn bá dẹ̀ change máa lé wọn dànù fúnra mi yìí tó kàn make decisions behind my back àwọn ọmọ yìí wọ́n ti pẹ́ débi pé tó bá fẹ́ kúrò lọ́dọ̀ mi ó yẹ kí n lè náwó sí wọn pé òkè gbàǹkọ́ báyìí gbàǹkọ́ báyìí ó dẹ̀ lé wọn for years without nothing kó dà náà. bet babe ìwọ ló sọ fún mi pé nǹkan tó bá wù mí ni mo lè ṣe pé nǹkan tí mo bá fẹ́ change mo lè change ẹ̀. táwa bíi ti ilé kọ bíi ti ilé ìkọ́ mo sọ fún ẹ pé o lè change anything mo dẹ̀ sọ fún ẹ pé o lè ṣe nǹkan tó bá fẹ́ ṣe mi ì sọ fún ẹ pé kò lé àwọn staffs mi àwọn tó ti bá mi ṣiṣẹ́ for a very long time mi ì sọ fún ẹ náà ah okò láwọn ọmọ ẹbá yẹn ìwọ náà fi ṣírò ara ẹ wò tó bá jẹ́ pé wọ àbáwọn family àbáwọn àbúrò ẹ lèèyàn kan ṣe bẹ́ẹ̀ fún ṣẹ́nu ẹ máa dùn ni they've been working with me for long before you even came into this house ah. má bínú. mo bínú mo bínú bẹ́ẹ̀ kí ló dé tó ń pẹ́ wọlé lẹ́nu jọ́ mẹ́ta yìí. sọ̀rọ̀ kan tàn sùn nǹkan tó ń dùn yòó sọ̀rọ̀ pé kí ló dé tí mò ń pẹ́ wọlé anyway nǹkan tó ń jẹ́ kí n máa pẹ́ wọlé lẹ́nu jọ́ mẹ́ta mi iṣẹ́ yẹn pọ̀ gan fún mi. as a matter of fact gan mo ti wò pé tó bá máa fi di bíi next week kémi àti ẹ lọ vacation àbí kí tiẹ̀ wà ní ká sinmi torí tiẹ̀ náà ni mo ṣe ń ṣe gbogbo nǹkan tí mò ń ṣe yìí o dem i don't like it torí tiẹ̀ ni. má bínú. mo bínú torí tó bá fẹ́ bẹ̀ mí ọmọ bóyá bẹ̀ mí kò ń ṣe bóyá máa bẹ̀ mí lélẹ̀. i'm sorry. ọ̀rọ̀ yìí ta kókó kò yé mi o ọ̀rọ̀ yìí mọ̀ ta kókó mèèmọ̀ ó dínú kúkú bí òṣùṣù ọwọ́ ó ta kókó ó dorí àgbàkodò ẹwà rẹwà ọkùnrin àgùntàṣọ lò ó mọ́ lóló ayò ó gbọ́ ẹ ò rí o ohun tó wá wọ̀ mọ́ jẹ o kò yẹ kó wá ràn mọ́ nínú mo ní pé ẹ ò rí o ohun tó wọ̀ mọ́ jẹ o kò yẹ kó wá ràn mọ́ nínú kẹ ẹ ò rí bàbá aṣọ ara èyí alára ọ̀tọ̀ ni ó bàbá aṣọ bàbá aṣọ ara èyí yàtọ̀. ọlọ́rọ̀ ah, kan sìn ìwọ àti rárá lẹ́jọ́ wọn máa pín kínní lẹ́jọ́ wọn máa pín ah, kínní. ọ̀rọ̀ ẹ̀rọ ọ̀dá èèyàn tó bá rí ojú ẹ bó ṣe dùn tó tutù yóò máa rò ẹni bọ́rọ̀ gidi wà lẹ́yìn ọ̀rọ̀ ẹnu ẹ ò dáa rárá ah. kí lẹjọ́ ń pín ọjà rẹ sọ fún mi. kí ni dádì yìí kí lídì yẹn náà kì í ṣe àràrà bẹ́ẹ̀ yẹn náà kò lídì ṣe àràrà bẹ́ẹ̀ náà. really. ah mélòó ni mo fi jù lọ ṣebí kò kàn yọ ńlẹ̀. oh ó ti di pé kò yọ ńlẹ̀ sí i. ẹ náà. kò ń ṣàràrà mọ́. wo ìwọ ló mọ ìwọ ló dẹ̀ wàá mú ah! padà rẹ sí. ìfẹ́ ṣá so ó ti tètè ya gba cam nìyẹn. àbí kí ló ti kú. wow wow. <laughs> hmm. Oh, coming. Mm. Mm. <laughs> Hi, baby. I'm okay. Welcome to her home. Welcome, Sam. Um, this is my friend, Tito. Um, this is my baby, Papa Show. For sure, you're welcome. My name is Tito. My name is Papa Show. Good to see you. Same here. Uh, baby, have a seat. Thank you. Ah, ṣé kò difficult my last láti to be by. No, actually, um, but the design address it was very easy. Okay. Okay. Kí ni nǹkan tí a máa fi ṣe lálejò kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mi? Hmm, ebi ò um, spend time pẹ̀lú ẹ as time goes on. Mo máa jẹun. <laughs> Okay. <laughs> I'm, I'm, I'm just I'm just so happy, you know mi ò ẹwà mọ̀ pé o lè wá mi wá sí irú bíbá yìí. Ah, kí ló dé tí mi ìfẹ́ ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́ ilé òkè jìnnà náà bí ṣáà ìṣọ̀nà ìgbésẹ̀ sí àwùjọ ẹni tó pọ̀. Ah, kí ló wáá fàbò sí eh. tó kàn ń gbé tó ń gbé tó ń gbé látàárọ̀. Ah, babe yeah. do you know what uh, let me get you something to step down first. and Kotodide Waje. And I know your favorite. Mm. I've gotten it. Thank you. oh. <laughs> Ah. Now, <laughs> nice to meet you, sir. Nice to meet you. <laughs> madam ẹ ẹ sùn ni. ó ah, rò ògùn mi. èmi mọ̀ pé oorun ń kun yìí bọ́ ẹ fẹ́ sùn torí ti dè a nírò mo gan lèèyàn fẹ́ lọ sùn nílé nígbà tọkọ èèyàn ò tí ì dè yẹn á lọ sùn oorun yà síbẹ̀ sí nǹkan tẹ̀ ń sọ yé mi. ṣé iná orí àwọn orin àrètọkọ mìíràn lẹ́nu jọ́ mẹ́ta yìí kọ́mọkùnrin má ti wọlé láago yìí ṣé ọkọ tó wà responsible kan tí ó máa ń ṣerú nǹkan tó ń ṣe yẹn. wọn ò wá responsible o madam ah, tókùn ìbàdàn tí ń rìnrìn òṣì bẹ́ẹ̀ yẹn ah, àdàkẹ́ má fi ná sórí òrùlé sùn o. Ah. nìyẹn ń wò yìí ẹ wọlé. ẹ jẹ́ ká ẹ̀rú báyọ̀ bẹ́ẹ̀ yẹn òbí àwọn onílé ló jẹ́ yẹn. Ah, àwa ni mà ẹn madam a ní káwárí ni pé kàbí lérè pé ṣé àwa ò ní anything tá a lè bá ń ṣe mọ́ lálẹ́ yìí. ilẹ̀ ti ṣú kò síṣẹ́ kan tí mo fẹ́ gbé fún yín mọ́ Bánjí jọ má gbàgbé iṣẹ́ tí mo rìn láàárọ̀ làjọ tètè bá mi débẹ̀. ó dàbọ̀ ijó mi ayé kọlẹ̀kùn bẹ́ẹ̀ yẹn o gbàgbàgbàgbàgbà. madam ẹ jẹ́ lọ sùn. Hmm. Wú ìwọ wọlé lọ kó lọ sùn kó tilẹ̀kùn jọ. Máa lọ nù lé. Madam ẹ̀yin kọ́. Máa wọ̀ rẹ̀. Màdàmú, màdàmú, <laughs> ọlọ́kùnrin yẹn máa ṣe gbé sọ́kàn bí ẹ ṣe ń ṣe yìí. Ṣé àwọn ọkùnrin wọ́n ya wèrè gan? Ah, wọ́n ya wèrè, wọ́n ṣí èrè gan. Èèyàn tó ń ṣe kínní gan, àwọn ọkùnrin ṣorí ibú. Padà ẹ má mú kékeré o, ẹ lọ sùn. Ẹ̀dẹ̀ má torí ìfẹ́. Ah, má di Titanic ó dára mà. ṣó jẹ mọ mí ni o. <laughs> mo ti jẹ́ fún trouble sleep o yanga go wake am. trouble sleep yanga don go wake tójú bá yẹ jù má jẹ́ kó rùn yẹ o bá mi ṣiṣẹ́ yẹn bí iṣẹ́ o. <laughs> ṣé ìtẹ̀ tí rówó ń ṣe bí mo ṣe wáyé mo máa jẹ́ṣẹ́ yín kọjá bẹ́ẹ̀ ṣe rán mi lọ èyí má wọrí ẹ fọkàn balẹ̀ ibi tẹ́ ẹ̀ rán mi dé máa jẹ́ṣẹ́ yín débẹ̀ ẹ fọkàn balẹ̀. mo ti ẹ̀ jẹ́rìí ẹ̀ nù mo trust ẹ. <laughs> ẹ jẹ́ kí mo wá máa lọ. ok. yes. So. em sorry ma wọ́n ti lock padlock kò sí ṣíṣí. Okele. ẹ ṣé bí ẹ̀yin lẹ sọ pé ibi tó bá wo ní kálukú kó gbà lọ pé kí n mú padlock kí n ti géètì pé ẹ fẹ́ jẹ́ kí anybody wọlé. ooo mú bọ̀ wá ẹ jẹ́ kí n lọ mú spec yẹn wá. ẹ pẹ̀lẹ́ ẹ ẹ má bínú torí bẹ́yìn àti madam ṣe wà ń bíbá gbogbo nǹkan tẹ̀ ń sọ ni mò ń gbọ́ ẹ tí wọ́n bá fúnyàn lóògùn tán bá ní kéèyàn lóògùn méjì téèyàn bá wá lo mẹ́rin kí ni olóyìnbó pè. overdose. overdose ẹ nígbà tí wọ́n rán yín sẹ́ ẹ ní màá jẹ́ ju ibi tẹ́ ẹ̀ rán mi lọ sẹ́wọ̀n pé ẹ̀yin náà ti lo overdose bẹ́ẹ̀ yẹn èèyàn rán yín sẹ́ ibi tán bá rán yín ló yẹ kẹ́ ẹ lọ. kí ló dé táwọn Yorùbá máa ń sọ pé màá jẹ́ ju ibi tẹ́ ẹ̀ rán mi lọ màá jẹ́ èèyàn bá sẹ́ jẹ́ náà nù. kí ló kàn yín gangan náà ṣé mo wọ́n pè yín sọ̀rọ̀. ẹ má bínú èmi kàn tún wò pé kò yẹ kéèyàn jíṣẹ́ kọjá ibi tí wọ́n rán yàn overdose náà tún ní gbogbo ẹ̀ náà. ẹ káàsán máa. yorùbá ò ní káàsán. wọ́n yìí máa ẹ káàsán. ó káàrin wọ́n fi tèmi ṣe eléyìí tó bá fi tèmi ṣe ó máa pẹ́ ń bí bó ṣe fi tèmi ṣe wàá pẹ́ ń bí tí wọ́n rí léyìí tí ò bá fi tèmi ṣe tó máa gbọ́ ọ̀kọ̀ọ̀kan lọ́mọ ọ̀wọ́ ń yọ ọ̀kọ̀ọ̀kan ní òlò báwo ni ọ̀gá ẹ̀kọ́. ẹ ṣe gọmọ wọn wà lọ́fíìsì wọn wà lọ́fíìsì. ṣé wà bá mi. ó pè wọn kẹ ẹ má wọrí àwọn wà lọ́fíìsì wọn. lọ bẹ́ẹ̀ yẹn. <laughs> mi ní kán lọkẹ ẹni wọn bá ló ń fọ bá ṣeré o wọn <laughs> ṣe wà yẹn èèyàn gbọ́dọ̀ kúrè authority wọn rárá. so ìwọ náà ti fi tiwọn ṣe báyìí. bẹ́ẹ̀ ni o. èmi náà máa ya fi tiwọn ṣe ni o tí wàá hmm. tí wọn bá máa ráwà bàbá yìí ọ̀gá wà nílé ìtọ́jú ìdókè àbòsí ni ẹjọ́. ọlọ́ṣà àbòsí. ọ̀ ìwọ náà padà sí ọ́fíìsì mi. kí ló fẹ́ lọ ṣe lọ́fíìsì ẹ̀ o ṣáà understand pé tí bá ti mú ẹ bá ẹ ó nǹkan tí mo mú ẹ. but inú iṣẹ́ là wà yìí náà wọ́n fún. gbàgbé mo ṣe ohun tó bá wọn alágbẹ̀dẹ mi ni mo lè fi rin ẹ̀rọ inú ọ́fíìsì mi rèé kò sí ètò máa wọlé. babe this is no proper anybody lè wọlé náà. ọ̀rẹ́ yìí má wọrí. no this is the place. Please, we can't do this. Ah, Ṣo fẹ́ máa my denial, ni? Ṣo fẹ́ máa my denial. Hmm, no, no. ti wá tó ti ń wú sí mi báyìí tó ti fẹ́ bẹ́ ọjọ́ ìmọ̀ ti mọ̀ pé ah, iṣẹ́ ti lọ lábẹ́lẹ̀. Ah, táwa kí ló ṣe é náà táwa kí ló ṣe é náà o ṣorí bíbá ibi ọ̀rọ̀ mi conference room ní bíbá conference conference room ni as a matter of fact torí wa pé mi àti ẹ̀ ń ṣe meeting ni as a matter of fact àwọn staff tó kù ṣẹ̀ṣẹ̀ kúrò ni kí ló wá ṣe gọ́ńbì báyìí tó pè mí kó tó wá sọ́fíìsì mi kí ló wá ṣe. báṣà báṣà ẹgbẹ́ mi sọ́kàn bẹ́ẹ̀ bá ní táwa táwa sísọ táwa táwa táwa wájú orí ẹ̀dá nù táwa táwa táwa táwa táwa táwa tó bá tẹ̀ sí mi lọ́rùn má pa tábù mi náà táwa. kí ni nọ́ńsẹ̀nsì oṣù tó dánwò lọ́fíìsì ẹ̀ lẹ́yìn. kí ni nọ́ńsẹ̀nsì orí burúkú tí wọ́n kàn ń ṣe lẹ́yìn tó fi ní gọ́tà ti wá sọ́fíìsì mi láì ṣe pé o sọ fún mi pé o fẹ́ wá o kò jáwọlé bí ẹni tí ó lókun lọ́rùn. èmi lèmi jáwọlé bí ẹran tí ò lọ́rùn. yes o dáwọlé bí ẹran tí ò lókùn. báwo ṣe àtiránù tó ń ṣe. àwọn fámìlì bàbá ẹ ló ń ṣòṣì àtiránù àwọn fámìlì ìyálàyà ẹ ló ń ṣòṣì àtiránù táwa because tó bá fẹ́ wá sọ́dọ̀ mi wàá ti sọ fún mi ìgbà tó ń sọ fún mi kí ló expect. ok mi ò access láti wá sí ọ́fíìsì. o ò ní access àti wá sọ́fíìsì mi àfi tí bá fún ẹ permission táwa kí ló wá ṣe kí ló wá ṣe lọ́fíìsì mi. kí máa gbàṣẹ kí tó máa wá sọ́fíìsì ẹ. jọ ó ní gbàṣẹ onídà ti gbàṣẹ ṣóun bá mi ṣiṣẹ́ lọ́fíìsì mi ilé làyí ẹ wà kí ló wá ṣe access wo ló ní láti wá sọ́fíìsì mi ọkọ̀ jáwọlé bí ebi tí olùkú lọ́rùn. ọ̀rẹ́ mi báwo ni ṣé wàá òkè rẹ̀ náà kò sí nǹkan kan akọ̀yanjú nǹkan kan ni. ẹ wo ọ̀rọ̀ yìí ni kẹ́ bá mi kìlọ̀ fún kẹ́ bá mi wọ́ọ̀nù ẹ̀ dáadáa kó pe àárọ̀ àti ọ̀dọ̀fínú rẹ̀ kó bá sọ̀rọ̀ kó jáwọ́ lápọ̀ sí òyọ̀ kó lọ dá mi lákaná ẹ bá mi sọ fún dáadáa kó jáwọ́ níbi òṣì àti ìranù tó ṣe bíbẹ̀ kọ́ tó. o ò bá mi wọ̀n ẹ o ò bá mi wọ̀n ẹ pébi tí bá ní kó dúró sí ni kó dúró sí ibi tí bá fẹ́ lẹ́mọ̀ọ́ṣọ́ ẹ̀ṣọ́ ni kó ṣọ́ àjẹbẹ̀ wàá kàn forí gbèpè dànù wàá forí gbèpè dànù ọ̀rẹ́ mi má bínú jàre jókòó. kí ló ṣẹlẹ̀? Kẹ́mi má jẹ́ kí n parọ́ tó ẹ̀ ó ká mi pẹ̀lú Mọ́ládé ni. yẹ́ẹ̀ torí ẹ̀ mo ṣe ń lò gbójú fún. ó ká ẹ pẹ̀lú Mọ́ládé. yẹ́ẹ̀sì ó ká ẹ. how come ṣebí ọ́fíìsì kan wà láàrin wa àti ọ́fíìsì Mọ́ládé so báwo ló yẹ ká ẹ láti yé débẹ̀. tí n bá sọ fún ẹ pé yémi rọ ni mo pa mi ìmọ̀ bọ́ mo ì ṣe wọ ọ́fíìsì mo kọ̀ já wọlé bí ẹran tí ò lókun lọ́rùn ni. Eh. Yes, tó bá dẹ̀ rí tó bá rí wàhálà tó bá Mọ́ládé falẹ̀ yìí eh. ó mú nǹkan lẹ̀ pẹ̀lú ọmọ yẹn o ó mú bàbá nǹkan lẹ̀ pẹ̀lú Mọ́ládé mi ò lè dá sí. but wait o ṣé àwọn tó rí bíi táwa iná àwọn náà máa ju omi. ebi ń ah! pe bó ṣe rírù wọ mú tó grab ẹ ó yẹ kó rí bí opportunity ó máa ní ìjàmbá. ọ̀rẹ́ mi sori táwa tó ń wo yìí táwa jàwèrè gan táwa sán lórí gan tí táwa bá bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ ó jàwèrè ju normal person lọ ó ju owó ju normal person lọ bó ṣe ń rí yẹn. sori ijó tó yẹ kí mi ti fura lọ́jọ́ tí mo lọ bá mọ́mí ẹ̀ mm-hmm. mọ́mí ẹ̀ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó sọ ẹjọ́ ìlọjọ ẹgbẹ́ mọ̀ pé wèrè ni mo fẹ́ fẹ́ because nígbà tí mo lọ sọ́dọ̀ àwọn parent ẹ̀ ńgbà yẹn àmì ẹ̀ ń dọ́gbọ́n sí mi ní gbẹ́rẹ́ papọ̀ bọ̀ èmi ni mi mi kọ́ bí ara sí ó ya wèrè gan bó ṣe ń wo yẹn tí mi ì bá lò gbójú fún ah mo máa ní problem. ó tiẹ̀ ti fi hàn náà orí bó ṣe ń fẹ́ mi náà tó ń bí pé ọ̀n já mi wọ́n hmm, ni hmm, hmm. ọlá àbá yín yanjú so how far ibi tí à ń lọ ṣáṣe ń because nǹkan tí mo wá Ah, nìyẹn. àà má gègé padà sẹ́yìn náà kò sí nǹkan tó lè yẹ yẹn. àdà kó wa wọlé kó lọ change. <laughs> dúró dé mi. ẹ má tún ní ẹ continue argument yìí. wo bí tó bá gbé wá gbígbóná fún mi má gbé gbé fún mi. má gbé fún mi jẹ́ kí èmi lọ lọ́jà lọ́jà lọ́jà yìí. Ah. ìránṣẹ́ ọ̀wọ́ ló lọ fárara àgbélébùú ẹni wàá gbé o. ọmọ mi sọ̀rọ̀ mi sọ̀rọ̀ má mi má mi mi sọ̀rọ̀ ọmọ kan tó ṣẹlẹ̀ sórí gbogbo eré tàbá máa ṣe lẹ́yìn ibi báyìí ti fẹ́ ká ṣe sórí bedroom yẹn mo ti wà. ẹ rà bàbá. Ah, mo fẹ́ mo sọ fún gbà ah, ìwọ fẹ́ kọ́lé kejì o ilé kejì ló fẹ́ máa máa gbé ah, òṣì àti ránù tó fẹ́ máa ṣe leléyìí ah, ayé yìí ti ta. tábà ní sùúrù náà kí ló ṣe é báwo ló ṣe máa wá sí bíbá tó ní pè mí báwo ló ṣe mọ bíbá yìí. ó lọ sí tiẹ̀ olórí burúkú bí èwèrè tó ń ṣe kiri aláṣẹwọ ni ọ ẹwọ ìbúra rẹ sí òótọ́ lòun wọ aṣọ ẹ wò. orí òpè ní báwo ló ṣe máa máa yin sọ́ọ̀tà àlejò mi ó ṣáà rí pé mi ló wá wá

ṣẹ́rí pẹ́ ní sẹ́ǹsì rárá ká ní pèmí mọ̀ pé kátikàti táwa fẹ́ fi yín ṣe lélẹ̀ ṣẹ́rí pé máa gbà yín security ni ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ṣe mature tó yìí ẹ̀ dẹ̀ ṣe ń ṣe bí ẹni tó rí òpè ṣé títáwà ò bá gún ẹ̀yin ògbọ́n ni títáwà máa fi sọ fún yín pé kẹ́ wá síbi tèmi ti ń ṣe fàájì kẹ́ wá constitute nuisance ń bẹ̀ ọ̀rọ̀ yín ti yé mi mo mọ̀ pé lé olórogún lẹ́yìn méjèèjì ti wá màá dẹ̀ make sure pé lẹ́ni ìníṣẹ́ yín tọ́nu lẹ́yìn èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. iṣẹ́ àwọn ta ni tán wo wọn ò sí ìbí pọ̀rípọ̀ gbá ẹ̀dá tó bá bí pọ̀rípọ̀ gbá ẹ̀dá ni mo sọ kó lé wọn jáde. bàbá ṣé ò yàwé ṣé ò sìnwín ṣá bàbá ẹ ló ra alé fún mi ni mo sọ pé mo máa láwùjọ jáde nílé mi òun sọ pé tó bá bí bàbá tèmi dá ṣé ò ṣí èrè tó bá tó bẹ̀ tó ẹkún wọn bí ọ̀dà tó bá bí ọ tó bí àwọn bàbá ìdá nílé yìí kó tú ẹ̀ ní òkò lé wọn jáde. bàbá tèmi ló ń bá sọ̀rọ̀ báyìí ní bàbá tèmi ló ń bá sọ̀rọ̀ báyìí ṣe rí nǹkan tẹ fà no ṣe tí rí nǹkan tẹ fà ṣe bẹ́ẹ̀ tí rí nǹkan tẹ fà ó ti yé mi. we're sorry sir ẹ ẹ jọ ẹ má bínú ẹ má bínú sọ ẹ jọ tó yọ lọ ẹ jọ ẹ inú ẹ má jọ ṣé mo máa bá mi bẹ́ẹ̀ ni ṣé mo gbéṣẹ́ lọ yín ni bá mi bẹ́ẹ̀ náà wọ́n ṣé àbí kí ni wọ́n ti porúkọ ẹ̀ gbogbo náà àjò tó bá mi dáwọ̀ nínú ilé yìí ọgbẹ́ ni wọ́n ti sún mi o kí ló fọ́ọ̀ṣì gan náà à ìwọ ni lánàá wọlé ìlú ẹ̀kọ́ àkọ́kọ́ jẹ. táwọn orí aláìsàn pẹ̀lú bá sọ̀rọ̀ ṣá. bọ́bọ́ má tíráì mi tó tún má tíráì mi lásán. jọ tí bá tíráì yẹn kí ló fẹ́ ṣe tí bá tíráì yẹn kí ló fẹ́ ṣe. à wọ́n gbé lé gbọ́n lẹ́yìn ni. ó ti ẹ ti dá. ẹ ọ ọ ṣe instruction yìí náà lálẹ́ náà follow ẹ̀yin náà lẹ́ni ká máa protect wọn a lè máa lose guard gbogbo instruction táwọn dẹ̀ fún wa báyìí ọ̀dà fún. will you shut up your mouth. ẹgbẹ́ ní sọ́njàre tó bá ń rán ní iṣẹ́ irú èèyàn máa ń fi tọmọ jẹ ni ṣẹ́yìn fi ọmọ jẹ ti yín yìí nú ẹ sọ fún mi. wọ́n jẹ́ kí sọ fún ẹ tó bá lé wọn jáde báyìí mò ń tẹ̀lé wọn ni kó máa lọ bá àwọn ògbèrè àwọn onídọ̀tí tó bá ṣòṣì kó lọ bá wọn. tó bá tún sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ni màá gbá etí ẹ̀ tó bá tún sọ̀rọ̀ kan mo máa gbá etí ẹ̀ ìṣẹ́jọ́ yín ẹjọ́ mi. ṣé iná ti wá rí ń sìn pé ojú bọ̀rọ̀ kò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ tó bá gbé wá fún yín ní gbígbóná báyìí ẹ dá padà fún wọn tútù gọ́ngbà mi ẹ tún dá padà ní gbígbóná orí wọn ti ń straight. èmi náà rí èmi náà rí èmi àti ẹ àtijọ́ tẹsẹ̀ kan náà bọ̀ ṣòkòtò ó wá màá wá ọba bá ńlá ẹni tó fẹ́ bọ̀. wọn ti ẹ̀ lè bọ́ ń bẹ̀ ẹ jẹ́ kí ayé ká. ìyá bùbà ẹ kú gbádùn ẹ kí ló dé ṣáníjàtì ni. kí lẹ ṣe mo sọ adúrú ọ̀rọ̀ bàǹtàbàǹtà yẹn fún yín pé kẹ́ bá mi bá ẹ̀gbọ́n yín sọ̀rọ̀ ẹ rí nǹkan kan sọ ẹ wá ní kí ló ṣẹlẹ̀ kí ni. mo ti bá wọn sọ̀rọ̀ ẹ ti bá wọn sọ̀rọ̀ èmi náà rí i pé ẹ bá wọn sọ ẹ bá wọn sọ lè sọ fún mi pàápàá mo ti bá ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ o nǹkan tí wọ́n sọ tí wọ́n sọ lélẹ́yìn lè sọ fún mi padà èmi fi òpin kò wà important kí èmi tún máa wá sọ èèyàn fún ṣe bẹ́ẹ̀ tí wọ́n mi ṣẹ́ mo dẹ̀ ti ṣe pọ́tẹ́ ní kì í ṣe. mi ì tiẹ̀ lè bá yín wí kí ni mo fẹ́ bá yín wí fún tí bẹ́ẹ̀ lẹ́ ń gbóbìnrin fẹ́ gbọ́n yín ah, ah. lẹ́ ń gbóríṣiríṣi obìnrin fún. Ah, mi láì bẹ̀ ṣe ń ṣe ẹ̀dọ̀ yín ni mo wà èmi tí mo láìkì yín ó ní mo ṣe máa máa gbóbìnrin fẹ́ gbọ́n mi. I know now. Ee ọ̀rọ̀ ayé tèmi ò wá important sí yín ṣùgbọ́n ọ̀rọ̀ ayé yín ó wá important sí yín. Àǹtí Rúkà ẹ jẹ́ ká lọ ká lọ parí nǹkan tá à ń ṣe ní kìtì. Ìyàwó mi ẹ má fi ṣe bí ká lọ sí náà mo ṣe. Tiwa ni. Mo ń ṣàwọn eléyìí tó bá ṣe nǹkan tó dé àbí wà sáwọn èlò. ẹ lọ sí ló wà nílé bẹ́ẹ̀ ni má bínú ni àwọn ọmọ ṣàkọ níyàwó mi gbà ní tí. ó wọ embarrass èmi náà náà oh, mo dẹ̀ sọ from the scratch ní pé mo ò fẹ́ wàhálà ìwọ náà ló force mi ló sún mi sí gbogbo eléyìí. bébí máa sọ̀rọ̀ báyìí máa sọ̀rọ̀ báyìí ó dàbí ìgbà tó ń gègé padà sẹ́yìn ni gbogbo bó ṣe ń fojú sọ tó ń fara sọ lèmi náà rí yẹ́ẹ̀ pẹ̀lú gbogbo appearance ẹ̀gan mo mọ nǹkan tó fẹ́ oh. bẹ́ẹ̀ torí pé mi ì tí sọ ti nǹkan tó wà lára mi àtìgbà tí mo dẹ̀ ti sọ ọ̀tẹ̀ náà ni mo dẹ̀ ti padà wá sọ́dọ̀ ẹ̀ ẹ má take it personal now ẹ má bínú mo má make sure pé mo ṣàtúnṣe sí yẹn aláàárín mi àti ẹ má jẹ́ kí n parọ́ tán bẹ́ẹ̀ ikú nìkan ló lè yà wá because I love you so much. You I love you too. Are you sure? Yes. Mm. mm. mm. mm. tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tiẹ̀ gbé kọ́ mi ni ìsìn báyìí ó ti pa fóònù pátápátá. ọkùnrin tí wọ́n bá ń wá nǹkan náà máa kẹwàá bí ẹyin tí wọ́n bá ti rí nǹkan tí wọ́n wá tán báyìí ó tó nìyẹn. Ah. kò yẹ kí ṣòṣe nǹkan tó ṣe fún mi torí tó bá ní kàn pé bí ti ń rí wa bí ti ń rèrè o tó bá yẹ ẹ̀kọ́ máa dédé rí ọkùnrin míì tó máa jáwọ́ ọjà àbí tó pọ̀ máa rìn ní òòlù lọ́lẹ́gbẹ̀ẹ́ títì àánú àwọn èèyàn á máa ṣe wọn ò ní mọ ibi tó ti forí képè wá jẹ́jẹ́ lobìnrin máa jókòó ẹ máa máa fi ẹnu ẹ máa máa fi ṣèlérí oríṣiríṣi fún un tẹ bá ti wá jẹ ẹ̀pà tán ẹ wá mú ìpò ẹ̀pà ẹ dànù àtìgbà tó ti márì ni mo ti yànda ẹ tí mo ti fi sílẹ̀ because mo mọ̀ pé ó ti márì mo dẹ̀ rí i pé ok mm, ó ti bọ́ mo move on pẹ̀lú life mi ohun iná ló wá bá mi tó ń lérí tó ń léka tó sọ pé ẹ kí n fẹ́ òun kí n fẹ́ òun kí n fẹ́ òun nífẹ̀ẹ́ mi mo wá fẹ́ tó ń sìn òun ló dà mí lágbo lòsì náà yìí. It's okay, babe. I know everything and I, I understand. Náà pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ báyìí, automatically iṣẹ́ ti bọ́ lọ́wọ́ mi. Oh. Ẹ wo bí tíṣù ò bá yé mi jẹ́ dé. Ní iṣẹ́ tí ò tiẹ̀ wá easy how he messed up. Kò sí wàhálà, ah, Ọlọ́run He messed up. Uh, Benny. Uh, so mo wá ní pé kí n sọ fún yín pé ṣá máa pàdé ń bẹ̀. Hmm. Ajari <laughs> eh, <laughs>

mo find out pé girlfriends tí wọ́n ní wọ́n tó fourteen. ẹ ìkúnlẹ̀ ẹ̀bí ẹ̀mọ́. fourteen. fourteen ni wọ́n. fourteen. yes and yàtọ̀ sí àwọn one night stand wọ́n wá náwọn permanent and constant girlfriends mẹ́ta kan mọ́ládé ìyẹn no ń ṣiṣẹ́ lọ́fíìsì wọn tó kún then moji, ìyẹn ló ṣe pàdé. ok ó ń fẹ́ mọ́ládé yẹn àbí. bẹ́ẹ̀ni as a matter of fact àwọn àtìmọ́ládé yẹn wọ́n máa jọ ṣe kòrò kẹrẹ nínú ọ́fíìsì bó ṣe lọ ń jẹ lunch lọ́jọ́ máa bára wọn nu ọ́fíìsì lọ́ṣà jọ ń ṣe everything then tó bá ti wá close wọ́n á tún jọ lọ lé mọ́ládé. mi ìmọ̀ kọ́kọ́ mi ti sọ ọ́fíìsì dílé olóṣó á <laughs> gbádùn mi tó. <laughs> ọ̀gá ṣé mi ò sọ fún yín ẹ wo wèrè la fi ń wo wèrè ibi tó gbé dé yìí màá kọ yín nìkan tẹ máa ṣe. tí ẹ má wọrin aláti ṣe màmá ti ṣe ara mi. ọ̀gá ẹ̀ lè máa ti ṣe èmi náà mo kún kọ́ yín náà èmi mo ń kọ́ yín gbogbo ẹ̀. ó máa kọ́ mi níyẹn náà. àwọn akọ yín ẹ má wọrí. ẹ jẹ́ kí mi wá máa. ẹ lè lọ bó tiẹ̀ jẹ́ mú un kẹ́tì ẹ̀ mú un kọ́ ẹ jẹ́ ìbá yẹn wá ẹ ṣe gan-an. ọ̀gá fourteen lórí búlọ́ọ̀dù. ìdílé náà máa ń bá yẹn wọlé. ọmọ yìí á gbádùn mi tó. mo ìbẹ̀rẹ̀ sí ní ṣọ nìyẹn o. kò ta fóbìnrin tó bá lọ ń ṣọ pọtábọ ọkọ àbí ó ń gbé nìmẹ̀rọ obìnrin kan tí ń pè ikú ló yá fún un eh. ọkùnrin ó máa gbóná ni ó máa gbóná ni ó máa gbóná ni. àsálà ṣé bó ṣe wá aṣọ tó ṣorí yàtọ̀ ìríyàtọ̀ kankan o àwọn ìwà tó tiẹ̀ wá ń wù lẹ́nu ọjọ́ mẹ́ta yá àwọn ìwà rádaràda tó ń wù àwọn ìwà ẹ̀gbin tó ń wù àwọn ìwà bíi pé kí n sá kúrò nínú ilé yẹn níwà tó ń wù fún mi. mo gbójú ò máa ra tí àwọn ọ̀tá bá ń wà pẹ̀lú èèyàn èèyàn kì í tú di ara ẹ̀ síta ó máa pẹ́ ọ̀tá ni ẹlímì ló kọ ẹ̀ wọn náà wá wọ òun tú ẹ síta òun lè dákẹ́ kan. ẹ dákun o sùúrù ni kò nà sí o sùúrù ni kò nà sí torí eré tó ń sá kàbàkàbàkàbà tó ń lọ ilé ọkọ ẹni sáré náà tó sáré wọlé ọkọ ó ti mọ̀ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni o. tẹ́yìn ní kẹ́nẹ̀sì kí lẹ̀ bá wí tẹ́lẹ̀ kí lẹ̀ fẹ́ ṣe báyẹ̀ fẹ́ ṣe tẹ́yìn ní kẹ́nẹ̀sì. a ní òye mọ ìjà ìjà iná ló jàjàjà ńlẹ tó tún jáde síta tó tún lọ jà lọ́hùn wọ́n mọ̀ jà o ti máa pélé burúkú ni èkúta ń bàjà kí ló fẹ́ máa bàjà fún ìwọ táyé ẹ̀dà pẹ̀lẹ́ ń táyé ọ̀dà kí ló fẹ́ kó mọ̀ rò fi mí sílẹ̀ kí n ṣàlàyé fún òbí sórí nílé ọkọ ìbalẹ̀ ara ni hmm. a fi ń lọ ilé ọkọ àti pé bẹ́yàn bá máa sọ̀rọ̀ wà á fojú wọlé pé kò sí ọ̀tá ẹ̀ ládùúgbò tó máa fìyàn ṣẹ̀ṣẹ̀ àwọn tó fẹ́ fìyàn ṣẹ̀ṣẹ̀ wọ́n ti dúró sí eré wa àwọn ní ìfiwá ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ wò ó fún pé papa ṣó ó ń nà mí nítorí obìnrin yẹn nǹkan tí màá fi ojú rẹ̀ rí ikú tí màá fojú rẹ̀ má mi ẹni kó máa gbélé gbọ́. ta ló fi ìjà jọ ṣé kìí ṣe ẹ̀yin ló fi ìjà jọ kìí ṣe náà jẹ yín ló ti jáde ni ìjà nìyá ìjà lọ́mọ. èyí ló ń ta ẹ. ṣé o rí pé o fẹ́ fojú ọkọ ẹ rí nǹkan kan àbí lo ò ní ìpele yàgò ó pele ìpọ́tà ló bá sọ̀rọ̀ bí ọkọ pẹ̀lú ìyàwó lẹ́sìn parí ẹ̀ èmi náà máa ma ìgbésẹ̀ tí mi gbèsè mi náà mi jáde sí ọ̀rọ̀ yìí ìfẹ́ káàrin yìí ó dàrú ìfẹ́ kò dà mo ṣe dà wọ́n yí pé kaba péńpé ló wọ̀ bí ẹlẹ́wọ̀n ìrònú ní báyé ẹ̀jẹ̀ ni kaba ṣe ń fò ṣó gbọ́. báwo wá lára o ó yàtọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ̀yìn náà. ọjọ́ rí wẹ́ òwúrọ̀ ṣọ́ kí ló ń ṣe gateman yìí látàrọ tá a ti dúró síta tá àwọn nǹkan ah. níbo ló lọ. ìyàwó wa ìyàwó rẹ wà ó náà ti mọ̀ sí ẹkú kalẹ̀ sáà ẹkú kalẹ̀ bó ṣe èmi náà máa ń kọ̀ọ̀pẹ́. ẹ káàbọ̀ ẹ̀yin wo ni kí ló ṣẹlẹ̀. àwa ni àwọn ọ̀rẹ́ papa show. àwọn ọ̀rẹ́ ọkọ ẹ. ẹ̀yin ọ̀rẹ́ papa show ok ẹ̀yin tẹ́ ń bá mi gbé girlfriend tẹ́ ń gbé obìnrin oríṣiríṣi tẹ́ ń bá mi gbé fún àwọn ṣe yín jẹ. no no <laughs> slow down bẹ́ẹ̀ fúnra ipò tí ẹ ti mistake wa fún ẹlòmíì ọmọlúwàbí la wà àwọn ń ṣe gbogbo ìranì yẹn. ẹ ẹ ká yìí náà kí ló ṣe ẹ lórí kí ni ilé ẹ tó ń tẹ́wọ́ pẹ̀ tó ń tẹ́wọ́ pẹ̀ ṣó máa nà ẹ ni. Already jà respect now. ẹ respect ta ni kí nínú No, ló ń respect kí ní ọ̀dà tó ń respect ọ̀rẹ́ respect ṣé wàá wùkì ṣá ọ̀rẹ́ ọ̀rẹ́ àwọn lè tẹ́wọ́ ló tẹ́wọ́ báyìí at this age ah, lè ṣe náà káyìn náà ǹdí ẹ̀ kú gbégbé. nígbà tó ẹ pé ìgbé oníyàwó lé ní kọ̀ọ̀kan náà nìyí. ẹ wò kí tó ń dún yìí tó ń dún bí rédíò tí bá tiẹ̀ tó ti lóyìí máa gbá etí ẹ̀ ó o jẹ́ sí mo nìyàn má bàbá sọ̀rọ̀ ní àwọn èmi kan bẹ́ẹ̀ sílẹ̀ nínú ilé mi. ilé ilé wo ló ní. táwọn bá sọ̀rọ̀ táwọn bá sọ̀rọ̀ máa kún náà máa jà tó tẹ̀lé ọ̀pọ̀ rẹ mo kún náà mo ga jù kí lè lè lọ tó ìyàwó rẹ àti máa respect náà. we are responsible married men àníyàn mo ń bá obìnrin tó láǹkì tó dúró tó ní kìíní ju ẹ̀ lọ mo ń bọ́ ń lé kí ni ẹ o lè jẹ́ ju bébí fúdi lọ láwọn ọmọ mi jẹ. madam ọgọ ọgọ madam. sẹ́yìn ọ̀rọ̀ yín àgùntàn ni yín ṣé àtìlọ́gùntàn ṣògbọ́n gbọ́n àgùntàn tó bá bá járìn ni yóò jẹ̀gbẹ́ òun kò sí jẹ̀gbẹ́. ẹ ẹ ẹ ní sùúrù madam ẹ ẹ farabalẹ̀ o ẹ mọ̀ nǹkan tẹ́ bá wọn sọ ẹ mọ̀ pé àwọn ọ̀rẹ́ ọkọ yín ni ẹ lágùntàn bá já rìn local dog gìmọ̀ ni màá jẹ̀gbẹ́ nìsín tẹ́ bá mọ oúnjẹ tájà gan jẹ wọ́n jọ oúnjẹ tẹ̀yìn gan jẹ lọ nìsín. irú irú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yìí àwọn náà níyàwó lé ó kàn jẹ́ pé wọ́n ń ṣe generation tọ̀dọ̀ yín ni. àmì pọ́n ilé ìwà níyàwó lé wọ́n bóbìnrin tó wà lára wọn ni ikú ọ̀kan náà ni gbogbo yín. gbé kínní ìwọlé wọn lọ́sùn ọdún ní mi fi. wàṣà calm down. tell ìyàwó wa sórí pé wàá tàwa sí ìbàdí ìwọ kọ́ wa and we have no business with you whatsoever um, sórí um, ọkọ ẹ gangan la bá ní business. that's it. adẹ̀tẹ̀ pé ó mọ̀ kọ́ àbúrò ẹ̀ nìkan bí so wọ́n bó ṣe ń bọ̀ yẹn wàhálà tó ń kó bọ̀ lágbọ̀n kó o máa wà ti stress ara ẹ̀ just go in kó lọ sí mi. jẹ́ ká àdúrà rẹ̀ àtàbà ní business. tẹ bá mọ̀ yìí pé ẹ fẹ́ dúró de ọ̀rẹ́ yín ẹ bọ́ síta lẹ́nu gate kó tún ṣe bí kọ́pàá lè máa dúró sùn ìta lè máa lọ dúró sí dè kó máa fi dé. wo màá nà o màá nà o. ọ̀rọ̀ ní sùúrù náà ó calm down. Ah. wo bí mi ò lóbìnrin rí o màá bọ́ màá nà o. ọ̀kẹ́lẹ̀. yes ma. lọ bá mi pe àwọn báńsà yẹn wá kó bá mi lé àwọn ajá tí mo wò ó bá lé wọn sí. àwọn alájà ẹ má bínú ẹ gbà. ọ̀kẹ́lẹ̀. ẹ ọjà wá. ẹ má kà wá. ọjà pé wọ́n kàn dín kó bá mi ní àwọn wèrè síta ẹ̀rọ àwọn ọlọ́sí òṣì méjì ẹ bá ṣe síta jàre kí ló tún dúró ṣe. ẹ wọlé lọ ẹ má bínú ó máa lọ ẹ má bínú. ayé ṣe padà wá. ó lọ ó lọ sandy lọ́dà ló filẹ̀. ẹyin mẹ́fà ìgbà tí wọ́n ṣe màdàm tí wọ́n tẹ́wọ́. mọ̀ wá ní ìdàtí kí ní ká lè ṣe. ẹlẹ́jọ́ ìgbà máa ka ẹ̀fọ́ àpò. ẹjọ sá o nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní kí n pe àwọn báńsà wa àwọn báńsà yẹn ò dẹ̀ mọ̀ yẹn náà sẹ́rí nǹkan tèmi kàn fẹ́ sọ fún yín ni pé sẹ́rí bí wọ́n ṣe sọ̀rọ̀ yẹn wọ́n pọ́n yín lé ni o irú ẹ̀yin tẹ́ ẹ tiẹ̀ tó wá jẹ́ ẹ wọ́n wòye pé torí pé ẹjọ́ rẹ ọkọ àwọn ni o bẹ́ẹ̀ ṣe kúnlẹ̀ tẹ́ bá wọn dọ́gba yẹn tán bá san yín fọ́tí báyìí ẹ máa rò pọ́n lò ká sọ́wọ́ ni àwa fúnra wa tán bá fẹ́ bá wa wí sẹ́rí àwọn bá sàtánilọ́pọ̀ wá yẹn tán bá gbé wọn báyìí ẹ máa gbọ́ páì páì etí wa ọjọ́ mẹ́ta àlè má fi gbọ́rọ̀ ńgbà míì àmọ́ torí pọ́npọ́n yín lé sá. mo bí ẹ o ti sọ ohun tó fẹ́ sọ àná. ok a lè bo oníṣẹ́ ni wọ́n máa lọ ta wọ́n yà dán tọ́ba tí mo drink wa tán fine eh, step up. ẹyin àti ta ni ẹ bo oníṣẹ́. àwọn ó yẹ kó mọ̀ wípé tán bá rán ni níṣẹ́ ẹrú èèyàn máa ń fi tọmọ jẹ́ ni nà. Ah, ah, ẹ ìgbà tẹ ẹ lọ sọ́jà ẹ ra nǹkan ọbẹ̀ kí ló dé tẹ̀yìn òrà rúdá nígbà tẹ mọ̀ pé ní ìdírú ẹ dẹ̀ máa lẹ́ẹ̀rẹ́ yàn ń sẹ́rú ah, wọ́n pọ̀ yín lé ni o. tẹ̀lé èyí wù mí èyí kò wọ ní oníkàlùkù wà ní ayé ẹ lè jẹ kámẹ́rà má ó lè jẹ káńkọdà lówó ẹ owó tí mo ti fún ẹ owó tí mo ti fún ẹ máa bí ẹ o owó tí mo ti fún ẹ máa bí ẹ o gbogbo owó tó máa ń tẹ ọjà yẹn. ẹ ẹ tẹ ilẹ̀ ẹsẹ̀ kó tún fún mi ṣé kí wọ́n bá tẹ mi kẹta àti náà ni àyẹ máa ọ̀dà oúnjẹ ẹ mọ̀ pé oúnjẹ gbé bíi mẹ́rin láti fàgbẹ́lá fún ẹ dáadáa ẹ ẹ wọ ẹ ẹ wọ ẹ pin ah. Kakọ̀ ọ̀dẹ̀ ló sì gbà lásà bí ẹ. Ẹ ẹ ẹ ẹ. Yeah. now kíní yẹn ní ká máa lọ wọn náà ní ká work out. kò yẹ kẹ́ ágì góò ti wà lára sọ yín tẹ́lẹ̀ ṣé ẹ̀ wo kẹ́ tó wọ̀ ni. sit down ló yẹ kẹ́ ra nígbà tẹ́ fẹ́ ra. kí ló yẹ tó fẹ́ gbé kọ́lẹ̀ gbé kọ́ọ̀lù ìyàwó ẹ̀ náà. ẹ̀wọ́ ẹ̀gbọ́n mi ìfẹ́ gbé kọ́ọ̀lù ẹ̀jà mi ìfẹ́ gbé kọ́ọ̀lù wálé ti pọ̀ jù wálá táwa ti pọ̀ jù ṣé wọn kì í fẹ́ yàwó ni mo fẹ́ yàwó ni. wàhálà táwa pọ̀. ẹ̀gbọ́n wàhálà ẹ̀ pọ̀ kí ló dé tó ń parọ́ ọmọ náà irú táwa yẹn irú wàhálà wo ló fẹ́ fún ẹ. Ah! ẹ̀gbọ́n ṣe rí táwa bó ṣe wà yẹn ó jà wèrè gan tí táwa bá bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú mi mo máa ń sá kúrò nílé ni wọ́n dẹ̀ wọ́n nù mí èmi ni mi ì gbọ́ mi ì gbọ́ ni. wọ́n wọ̀n náà pé kò má fẹ́. wọ́n wọ̀n nù kí má fẹ́ táwa. o papi show ẹjọ́ kì í ṣẹjọ́ ẹni ká má mọ̀ dá o táwa ò sí ń bí ṣùgbọ́n lẹ́dẹ̀ wà ń bí èmi á bá ẹ sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ah ah o respect ìyàwó ẹ rárá yes ètò báwo ni. ọmọ yẹn ò sí ń bí ṣùgbọ́n ẹlẹ́dẹ̀ wà bíbá ẹ̀ fàbí ṣó o wo wo náà bira ẹ̀ látìgbà tó ti ṣe ìyàwó ni o ti gbégbá ṣìnà yìí bó ṣe ń gbé pupa ló ń gbé dúdú ló ń gbọ́rọ̀ bọ̀ ló ń gbé lẹ́pa nígbà tó mọ̀ pé àwọn ọmọ tó pé ń rìn kí lédè tó fẹ́ ru táwà sílẹ̀ you have to respect her torí mo observe látìgbà tó ti ṣègbéyàwó tó ń gbàrà báyìí ló ti gbégbá ṣìnà yìí ó wá ní kó má kì í ó má kì náà ráìtẹ́ ẹ̀ ni ah, ah, òun ló ní ẹ̀ yẹ́ òun ló ní ẹ̀ o <sighs> fún rẹ̀ ń bèrè nù kó ah. jókòó kó tún lò wọ́ fún rẹ̀ ló jẹ̀bi. ibi tẹ́ sọ̀rọ̀ dé ó ti yé mi jù bẹ́ẹ̀ lọ máa make sure pé mo change. ó bẹ́ẹ̀ ta kò change o ọlọ́run ò ní tún lè yín ká o àmín àdúrà yẹn á gbà àmín ẹni tó ga kan kò ní dàgbéyàwó yín. àmín kò sọ ara ìgbà wo lẹ wà lọ báyìí. Ah, alẹ́ ọ̀la ni flight mi. Ah, ah. kí ni gbọ́gbọ́n. ní kíákíá ni. Ah, papi show kíákíá. mo máa miss yín ẹ̀gbọ́n mi mo máa miss yín. wàá miss èmi. bẹ́ẹ̀ni. gbogbo ìgbà tí mo lò bí ẹ̀mí ló ló wá kí mi. ẹ̀gbọ́n mi yẹn mo bọ̀rọ̀ ló yìí ṣe rí i ẹ mọ̀ pé iṣẹ́ ni. iṣẹ́ kọ́ ṣìnà tó ń ṣe ni àtùgbà tó ti ṣègbéyàwó báyìí ò ráyè ẹni bọ̀dì ó tẹ ẹni tèmi náà rò ó mú ṣìnà yẹn lójú pálí nìyẹn ọlọ́run á mi ṣàánú ẹ̀. ọlọ́run á pẹ̀lú. ó wọ̀n. mi mọ̀ ọlọ́run á pẹ̀lú. ṣé mi ń dán má mi pè náà. eléyìí ló dán. eléyìí náà. ẹ gbogbo ń ta fẹ́ lọ́lọ́run ṣe fún wa àna ọlọ́run ní fi wá lẹ̀ kí ló wá dé ẹ̀jẹ̀ ìyọjú sí wa náà. ẹ má bínú ẹ má bínú ọjà ni mò ń fa wàhálà n bá fi ìṣọ́lẹ̀ kí n sáré wá bẹ̀ yín wò àwọn èyí báyìí tán bá tajà ní kò ṣàpò wọn sì ní kò jíṣe. ẹ ọlọ́run gbàdúrà wà lágbára náà ọlọ́run mọ̀ọ́mọ̀ ṣe wá rí olúwa kẹ́ máa yọjú sí wa ìfàtẹ́ ìyọjú sọ́lọ́run látìgbà yìí ẹni ọmọ yín fi sílé wọ̀. kò lọlé ẹnìkan ah! pẹ̀lú lọ kò sílé kankan wọ̀. ọ̀chílé ah! wọ̀ ọ̀rá wọ̀ ni. ṣé orí bò ti ń sọ̀rọ̀ ẹ̀ tí n bá fi rí ẹ̀pọ̀n gan-an èyí mẹ́rin ni ó kú láyé ẹ̀ lẹ́nu ó sì papò. Ah, ẹ ṣe rí yorùbá yín àfi kéèyàn clarify ẹ̀ dáadáa wá ló o o ṣíre e rí ọkọ tí ọmọ yín fẹ́ ọkọ ló yẹ kó fẹ́ o. kọ̀tán wọn ò sọ fún yín ṣé wọn ò sọ fún yín àfà mọ ṣọṣọṣọṣọ mo wí wí wí wí wi wi wí lẹkùdùn yard sẹ́rí ẹ má bínú tọrọ la ẹ mẹ́rin ẹ dákun ẹ má da làákàyè mi lu sẹ́rí ọ̀rọ̀ tá à ń la inú làákàyè lu tọ́rọ̀ yín bá ti pọ̀ jù yóò sá lọ ṣe rí ìdí tí mo fi sọ pé ó ṣe léwọ̀ rí gbogbo abiyamọ láyé ẹ má fọmọ lẹ̀ níta ẹ̀ṣẹ̀ṣẹ̀ wá ṣe èyí nǹkan tó yẹ kẹ́ ẹ ti ṣe tẹ́lẹ̀ ni gbogbo abiyamọ ẹlẹ́tọ̀ọ́ tọmọ yín bá fẹ́ fẹ́ ọkọ kan ẹ lọ ṣèwádìí irú ọkọ wo ló fẹ́ fẹ́ tó bá jẹ́ pé obìnrin náà ni tó bá jẹ́ pọ́kùnrin náà ni ẹ lọ ṣèwádìí irú aya wo ló fẹ́ fẹ́ ṣé wèrè ni àbá sínwìn àbọ́mọlúàbí wajib minal wajibat. jo jo jo jo ẹ ṣe torí ọkọ tí ẹ ṣe torí ọ̀rọ̀ ọkọ ní tiẹ̀ ṣe wá nítorí ìjà títí ẹ̀ mọ́ ń jà aka òun ló gbé mi wá bí èyí ṣe pé ọ̀rọ̀ pé èèyàn lọ́kọ àbí olọ́kọ ni gbogbo ìjà náà ti wá kọjá àlà kò síbi kan tí o lè jà sí ilé ọkọ kẹdẹ ni wọ́n pe ilé ẹ̀kọ́ ni àmọ́ kò sí ilé ẹ̀kọ́ ńbẹ ìjà níjà ńbẹ òun mo ṣe wá mú ikọ̀ ìwá pé ẹ bá ń ṣàdúrà sí o kọ́ ń fọkàn ẹ balẹ̀ kára ẹ balẹ̀ kó mú jàmá. wà á bẹ ẹ o ti wá bí ẹja sí yẹn náà dá. nígbà tí mo wá ṣe báàtò lórí ẹ tí mo ṣe dùn áwù lórí ẹ láàyè tí kò á ní ilẹ̀ wa ẹni wa ilẹ̀ wa yòòyò wa ìmọ̀lẹ̀ tọ́lọ̀ ń tàn sí mi bẹ́ẹ̀ ṣe rí ọkọ tí ọmọ yín fẹ́ o àwọn ẹbí rẹ̀ ti dàrin àjò ẹ̀rú sẹ́yìn kò lè lójú kò lè lójú ogójì ọdún láyé tí ó fi jáde láyé. Allah kí ni ìgbà ìjà ọlọ́run náà gbé tóbi bọ̀yẹ́ náà pariwo jù àgbàdàn yìí ṣe rí ogójì ọdún tí mo ní kò lè lò jù bẹ́ẹ̀ lọ ni pé òun náà ti wá mọ̀ pọ́n ò lè lò jù bẹ́ẹ̀ lọ ìbá tó ti wá rí bẹ́ẹ̀ ló wá wò pé mọ́sà yẹ̀kú lúnà ìsìnkọ́là nàbí yún làkún mọ́sà fàátún àántún àáxèrè lé òmàmì wá pé bó láti ṣe òun náà wá wọ́gbọ́n dá sọ́rọ̀ rẹ̀ wọ́n wá sọ fún pé alẹ́ xetaaru ni kó máa wá kiri. àwọn ta ni jẹ bẹ́ẹ̀. àwọn àwọn aràrá. wọ́n ní àkàtàrù lọmọ yín àkàtàrù lẹ ṣùkalẹ̀ mo sọ fún yín afá à ń bá yín lọ o ìyá mi sì ṣe à ń bá yín lọ. àlàyé yín mo ní problem. ẹ má bínú sọ. ẹ̀mí lè jẹ́ fún mi problem jẹ́ kò ń ṣe dandan kẹ́ ẹ̀ sọ kéwù tí mo bá sọ ẹ má bàa kéwù ló jẹ o. ṣé ẹ̀ ń gbọ́rọ̀ mi báyìí. kí lẹ sọ ṣe wá rí ìgbà tó ti wá mọ̀ bẹ́ẹ̀ òun náà wá wọgbọ́n dá sọ̀rọ̀ rẹ̀ náà wá sọ fún un pé tó bá ti lè wá ẹ̀kẹta àwọn aràrá tí ì ga jù ni kó máa fẹ́ tó bá ti wá ń fẹ́ wọn èyí tó bá máa jẹ́ tiẹ̀ yóò rà mí lára ẹ̀ ṣe wá rọ́mọ tiyín gangan lórí ẹgbà bọ̀dẹ̀ ń bẹ̀ ló ti rá mí. ẹgbẹ́ ò ní gbà bọ̀dì. ó gbà díẹ̀ ó kà pé kò tí ì jẹ jù ni ó gbà díẹ̀ ọjọ́ tó ti súnmọ́ ọmọ yín báyìí ló ti rá mí yẹn. hey àwọ̀ èyí ọ̀rọ̀ àgbà yóò ṣe lóhùn rọ. ẹ má sunkún jù. èmi ò sunkún o. ẹ̀yin kọ́. ah ok very good. ẹ̀yin kọ́ ṣé kò tí ì wá kò tí ì lọ jìnnà jù kò tí ì kò tí ì pẹ́ jù ṣe rí ntí ń fẹ́ kẹ́ ẹ ṣe ni pé ẹ sọ fún kó yẹra díẹ̀ lọ́dọ̀ ọkọ fúngbà díẹ̀ kó kù lọ́dọ̀ ọkọ ẹ. ṣíbo mi bàgbẹ́ ó ni èmi pín gbéyàwó sí méjì. mi ì gbọ́ yorùbá tẹ̀ sọ. So ọ̀rọ̀ àtẹnu ni wọ́n sọ wọ́n béèrè lọ́wọ́ yín pé ṣé káwọn mọ̀ ṣe gbéyàwó káwọn pín wọn sí méjì ni ẹ̀ ń tẹ̀ láti sọ fáwọn. ẹni tí mò ń sọ kọ́hún ah. ẹjọ́ yẹra fún díẹ̀. ẹ tó bá yẹra gbéyàwó ti dàrú ẹ wo èmi ò ní kí ó dàrú àmọ́ bí ó bá dàrú ó dàrú bẹ́ẹ̀ bá fẹ́ jẹ ah. wọn mọ́ o torí ẹ wò ó tọ́mọ yín bá sì wà pẹ̀lú ọmọkùnrin náà bẹ́ẹ̀ gbogbo èèyàn bá ń jèrè ọmọ láyọ̀ lọ́njẹ́ jẹ wọn mọ́ ni. wọ́n lọ́wọ́n apáyé máa wo má jẹ́ kí n ṣàgbákò lè yọ ọmọ kankan. ẹ ti ṣàgbákò eléyìí because àfa olú ọmọ wọn nù. ìwọ ìṣèlú ìwọ kọ́ làkọ́bí. àkọ́bí tẹ lórí rẹ̀ ò pé tẹni wọn wọ ra mi mọ má bẹ́ẹ̀ ni. èkúta ń bẹ lẹ́yìn òun ẹ mo sọ̀rọ̀ lọ. ṣe gbọ́. mo bẹ̀rẹ̀ sí ní bá nǹkan. ìyàwó ẹ ti ẹ wá pọ́n lọ́ọ̀lì lára wa ẹ tún na ẹ ń nà lọ́gbọ̀n nítorí pé ìṣe yorùbá ni ìwà yín ń gbà míì ò dáa o ẹ wà lọ́dọ̀ àfẹ́ ẹ̀ tún nàyàn ẹ̀yin náà mọ́ sọ̀rọ̀ mọ́ wàhálà tí yín náà pọ̀ níta ń sọ iṣẹ́ ẹ̀já gbádùn àlàyé. ọlọ́run má lójú ọ̀tá ni ẹ̀yin gan bá bá mi sọ̀rọ̀. ẹ wo n tẹ́ ẹ ṣe ni pé kò lọ́dọ̀ kọ́ ẹ̀ díẹ̀ torí tó wà ńlẹ̀ ikọ́ àmì jẹun ọmọ ló gbọ́ ọlọ́run o mo ti ń jẹun ọmọ kò kọ́ mi lọ́run tẹ́lẹ̀ kò ní kọ́ mi lọ́run o. ó ń kó mama mo bíbá mú ṣàdúrà lọ́wọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ òṣojú ọ yẹ kí náà ó bàjẹ́ ni. ẹ má máa nà ọmọ nípa. oúnjẹ ọmọ olókùn tí wọ́n fẹ́ jẹ ṣé ìtẹ́ ti jẹ ṣé ìgbà tẹ̀ tẹ̀ àwọn ti jẹ gbogbo oúnjẹ ọmọ tó ẹ̀kọ́ jẹ láyé wọ́n ti jẹ tán. ṣé kí lẹ fẹ́ àbí kí lẹ fẹ́ ká ṣe rí tèmi sọ fún yín tẹ́ bá fẹ́ kí ọ̀rọ̀ ọmọ yín kó lójútùú tẹ́ gbádùn ẹ̀ dáadáa bóyá kẹ́ bá ń ṣàlàyé fún wọn ẹbí jẹ́ fẹ́ kó lọ́jọ́ ọ̀la tẹ́yìn jẹ wọn ẹ jẹ́ kó kúrò lọ́dọ̀ kan yẹn fúngbà díẹ̀ pé bá sì lè tẹ̀lé tí mo fẹ́ sọ ẹ má padà síbẹ̀ mọ́ ṣe ti gbọ́. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir ẹ máa tàmí o ẹ bá tún ní tẹ́ ẹ tún ní tàmí. lásàmì kọ ẹ tàmí. àfa àwọn àtàmì. ẹ̀yin girls ẹ wo ẹ má bínú ọjọ́ sí mo mọ̀ pé mo fọkọ̀ kan ẹjọ́ nítorí ọlọ́run ẹ ṣe mọ̀ pé láìfò yìí nígbà míì èèyàn máa ní mood swing so mood mi ò dáa lọ́jọ́ yẹn ló jẹ́ kí n react báyẹn sí and I totally regret it òun ni mo ṣe pè yín pé kẹ wá sóò máa lè make up for it ẹ ní ìsinyìí tí bàbá yín ti dé ẹ máa ní ìdá ti sọ fáwọn ìtókùn yín pé ah bàbá yín ti dé o nítorí pé a gbúdọ̀ máa kọ́ ọmọ lùpọ̀ bọ́ ni a gbúdọ̀ máa pizza pẹ̀lú nǹkan tó wà ńlẹ̀ báyìí ló mm. ti yé yín. kò sí problem ẹ wo ẹ wo ajá mo bí. because ọjọ́ yẹn ẹ mọ̀ wọ́n ti ṣẹ́tù wa mm-hmm. àwa ti gbowó ibi tó lẹ́yìn ká fẹ́ gbin obì sí obì ti padà wò ń bẹ̀ mm-hmm. so when it comes to money ah ní problem mm-hmm. so ẹ chill. inú mi tiẹ̀ dùn pé ẹ bínú inú mi dẹ̀ dùn pé mo ṣe ọmọlúwàbí tèmi as my own part ẹ ti understand. kẹwàá ní nǹkan tó ṣẹlẹ̀ sí ni pé irú bíbá yìí sí ni specifically fún fàájì ni mo ṣe ní ẹ ti so tẹ bá ti ń bọ̀ next time ẹ máa tó bíi mẹ́rin ẹ máa tó bíi márùn irú àwọn nǹkan tí mi máa ń láìkì ni because ọjọ́ mélòó la fẹ́ lò láyé gan tá máa máa wẹ orin ẹ kakọ máa gbádùn ara wa èmi bí mo lè ṣe wà èmi máa ṣe fàájì tí máa fi kú ni èmi ti mọ̀ yẹn mo tẹ church papa show ó máa ń bó card gan ṣe ìwé wa ta wá wà yìí a máa gbé yín ṣàbàyè ó ṣe àmọ́ mi Ọlọ́run a máa kó a máa fún yín ẹ má mm. wọrí. your phone is ringing. Mm ló dé náà ó ṣe jẹ́ pé táìmù táwọn èèyàn bá fẹ́ ṣoríire báyìí àwọn èèyàn kan ṣàmà fààyàn sẹ́yìn. Hmm. Hello? Yeah? kí ló sọ. ibo ló lọ. mo ń bọ̀ nísìn mo ń bọ̀ mo ń bọ̀ hold on ṣé kò sí. problem. no no no nothing nothing nothing ẹ ṣáà máa ṣe fàájì yín ó ti yé yín. màá wá bá yín later. ah hey. ìyàwó mi lọ sí amẹ́ríkà kẹ́. ìgbà tí mo pè é tó ni lúkà ṣàlàyé gbogbo ẹ̀ mi o. sọ̀rọ̀ náà sọ̀rọ̀. ọ̀gá amúrò bóyá ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ́jọ́ ń lọ pàtó yẹ pé ńgbà tó bẹ̀rẹ̀ gbogbo kínní náà mo mọ̀ pé mẹ́ta ló ń lọ àmọ́ èmi ti ṣúrò pé màdámù kékeré ẹ̀yin àti àwọn ìyá wa tó jókòó yìí a fi. irọ́ ni o. wọ́n jọ máa ń jókòó ṣe mítìn yẹn ni wọ́n jọ lọ ni ó mọ̀ ó mọ̀ pa àjọ lọ ó mọ̀ o. bàbá ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ bàbá ṣe ń gbọ́ nǹkan tọmọ wé. gbẹ́nu sọ́hùn. ẹ ìṣàlàyé tán ìyá wa nígbà tí mo tẹ̀lé wọn jáde ni tí mo bá wọn gbẹ́rù ni mo dé ta bá ní yanjú wo ni mọ́tò bá rí i pé wọ́n ti pààrọ̀ yín méjèèjì àwọn mọ̀lẹ́bí wọn ló wà ń bẹ. ẹ ẹ wo wo wo ọ̀rọ̀ ìjà kọ́ lọ̀rọ̀ tó wà nílẹ̀. bàbá bàbá ọ̀rọ̀ ìjà líle yẹn ṣàmọ gbogbo nǹkan tó wà nílẹ̀. wọ́n ṣe sùúrù o ṣe sùúrù o dákun súnẹ́kẹ̀ bàbá ṣò ìbéèrè kan lèmi ò béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo ìgbà tí wọ́n ń ṣe ètò ìwé ìlú èbó èbí má gbàkókò yàtọ̀ sí pé gbàkókò yóò nẹ̀yàn lówó gbogbo ìgbà tí wọ́n wá ń ṣe ni ṣé wọn ò gun ọgbọ́n àbí wọ̀ ọ̀mọ́ ń parẹ́. Eh, bàbá ṣé tí mo bá mọ̀ máa tún máa bí mi bàbá mi ìmọ̀ kọ̀ọ̀kan. ẹ jẹ́ ìṣàlàyé. kí kí ló fẹ́ sọ. orí ẹ̀ dàrú ni wọ́n ní kó gbẹ́nu sọ̀rọ̀. ẹ jẹ́ kó sọ bóyá o fẹ́ sọ bó ṣe lọ sí. Eh, eh, bàbá mi ìráyè ẹ̀yin náà mọ iṣẹ́ tí mò ń ṣe yìí. Hmm. Ah! bàbá mo máa pa ọmọ yìí. ṣó ẹ̀rín ọ̀ pa mí tó sì mọ ewu tọrọ mọrọ tó wà lẹ tọbẹ ìlú Amẹ́ríkà ọmọ ń tọrọ mọ. bàbá mi ìgbàgbé mi ìgbàgbé. irú èèyàn wo ni bàbá mi jẹ́. ìkà ni bàbá tó bí ọlọ́mọ mi ọ̀dájú sì ni pẹ̀lú ọ̀ràn ọmọlóògùn kaṣọ́mọnù ni wọ́n pe bàbá rẹ̀ ọ̀dájú èèyàn ni bàbá rẹ̀. Hmm. ó bàbá rẹ̀ ò gbádùn àwọn ará àdúgbò gan mọ́ bẹ̀rù bàbá rẹ̀ wọ́n sì máa sá fún un torí ó lè pé kílẹ̀ ṣú láìlá bàbá sọ pé èèyàn ó kú lọ́jọ́ kan kílẹ̀ tó ṣú yóò tún fún wọn lákòókò bàbá ń bá rí bẹ́ẹ̀ wọ́n ń ṣe pají ládùúgbò bàbá rẹ̀ ó ṣe bí ẹni póun lọ kí wọn kàn ń ṣe náwó bí wọn bá mọ́tílé bàbá rẹ̀ yóò sì rọ̀ rọ̀rọ̀ òjò sì kó mọ́ tọ̀ sídìí ọ̀gẹ̀dẹ̀ ni òjò sì rọ̀ ọ̀yà wèrè ń bi kán pààyàn kódà gan wọn ràdúgbò mọ́ sá fún bàbá rẹ̀ dọ́kan ló mọ́rọ̀ bàbá rẹ̀ lọ police station nígbà tán débẹ̀ àwọn ọlọ́pàá ní kán máa lọ pa àwọn ò wọn ìlédè bẹ́ẹ̀ wò ó jẹ́ ń gbé ọ débi tó rí bàbá rẹ lọ́rẹ̀ẹ́ kan sọ̀wọ́ arọ́rẹ̀ tí bàbá rẹ níyì bàbá rẹ rìn ní kàkóṣe ìyún ò bá ṣe ni bàbá rẹ bá wò sùnsùnsùn ó sì pa ọmọ rẹ rẹ kan ṣoṣo tó jẹ́ dáódù lé wọn. má tì ṣe àrò tí ì tán ńgbà ọ̀rẹ́ bàbá rẹ̀ sunkún sunkún ojú rẹ̀ fẹ́ yọbọ́ ó sun ẹ̀gẹ̀ sun ẹ̀gẹ̀ nígbà náà lọ́hùn lòun náà bá gbé bàbá rẹ̀ sípò ń gbé ọmọ tó bá ti jẹ́ dáúdù nàgọ́lé wọn náà kò ní pógójì ọdún tí wọ́n mọ̀ fi fò sánlẹ̀ tí wọ́n mọ̀ fi kú wò jẹ́ ńlá olóye ọmọ méjì tí bàbá rẹ̀ bí kó tó di pọ́ ṣàbíamọ́ wọn ń bò lọ́mọ tán wà. bàbá hmm. àwọn ọmọ méjì tí bàbá mi bí kó tó di pé wọ́n bí wa hmm. bọ̀dá mi di méjì àti bọ̀dá mi báyọ̀ ni hmm, bọ̀dá mi di méjì ni first born wa wọ́n dẹ̀ ti kú tipẹ́ bọ̀dá mi báyọ̀ wọ́n ń ṣe preparation forty years birthday wọn wọn ni wọ́n fòṣàn létí wọn. yá ifá bó ti rí gangan lọ sọhun yá ifá tó sọ̀rọ̀ dé tó ò ti parọ́ mẹ́ta ni wá gbà mm, náà mm. èmi bàbá tiẹ̀ àti ládẹjọ ọ̀rẹ́ wa kẹta yìí. Mm -hmm sórí gbogbo ọ̀rọ̀ yìí pátápátá mm-hmm. ni mo mọ̀ sí mm-hmm. gbogbo okú tó pa ládẹ̀jọ́ gbogbo ẹ̀ ni mo mọ̀ àti bí ládẹ̀jọ́ ṣe gégùn ọ̀rọ̀ mm-hmm. wá rí n tó ta wá nídìí kàṣá tá a fi dé ọ̀dọ̀ rẹ̀ òun ni ti báyọ̀ ti ń múra ọjọ́ òbí ogójì ọdún tó wá tàdédé jọlọ́run pé ibẹ̀ lára ti wá fún pé tọ̀ ẹlẹ́ẹ̀kíní ti kẹ́bẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà kẹ́bẹ̀ ẹ̀ẹ̀kẹta rèé kò máa gbọ́dọ̀ jájẹ̀ ń jẹ tán. àní mo wá wò pé ègún tí ládẹ̀jọ́ fi lọ́lẹ̀ ń jọ́ kínní àná hmm. òun ló fẹ́ máa jà yìí lójú ayé mi ọmọ ọ̀rẹ́ mi ó sì wà láyé. ṣé máa wòran tó lè tó kù ní dáúdú lé òun kù nítorí pé lẹ́yìn òun obìnrin kan ló tún kù ni mo fi ní ọbẹ̀ èmi nǹkan àgbà hmm. ká gbéra ká wá sọ́dọ̀ ẹ̀ dákun ni mo ṣe fi ọgbà mi torí pé ọ̀rọ̀ tó sọ òótọ́ ni bí nǹkan kan ṣe gbọ́dọ̀ wá ṣẹlẹ̀ sílẹ̀ ńlá torí ẹ̀ wá sí nǹkan kan lè ṣe. Ah, ẹlẹ́kẹta náà ti kẹ́bẹ̀ẹ́ ṣu jẹ. sá. Ah. ó túmọ̀ sí ló túmọ̀ sí pé òun náà nílò ogójì ọdún tí ó fi lọ láyé. bàbá bá ètò jàǹfà báwo sọ̀rọ̀ jàǹfà dàpọ̀ àìgbọ́ búburú lẹ́nu àbọ̀ rẹ̀ hmm. mo sì mọ̀ pé o tó gbà ni mo ṣe sàtọ̀ wà hmm. dàpọ̀ bàbá kí n bá ṣe. Hmm. ẹjọ́ nítorí ọlọ́run bàbá ìjọ ìjọ báwo ló jèso àjàrà yín ní ìkùn ẹjọ́ ẹ ẹ má jẹ́ kí n ẹ jọ̀ọ́. yóò bá wá fẹ́ kú mọ́ tá a bá pawódà kan táwo ṣe lọ́kàn bẹ̀ òrìṣà ni ó lọ wá wá tí ó fẹ́ o. òòṣà ẹ dàpọ̀ irú òòṣà wo. wọ́n ṣe sùúrù ṣe sùúrù lẹ́yìn yorùbá tó lè lólobó ọmọ ìkẹyìn hmm. bá a là á sí wẹ́wẹ́ irú òòṣà wo ni ó lọ wá wá. ó dáa àrùpẹ̀ àrùpẹ̀ lápè ló ń ṣá. àrùpẹ̀ ṣé ẹ̀yìn àrùpẹ̀ ti ń tan jẹnẹrétọ̀ fún àwọn béèlò láti tẹ̀lé. ìyún nǹkan mi ara ara ni wọ́n pè ló ṣá àwọn tí ò ga jù báyìí lọ. Mm. àdàpè la máa ń pè. má má wọ́n bẹ́ẹ̀ lójú wọn wọ́n lè bínú òun tó bá ti wá wá wọn pé kí ni òfin àrà sí. àwọn ẹni wọn jọ ṣègbéyàwó alárinrin tí yóò dùn tí wọn sì pé lérè eléyìí ni ó dàbí bluetooth sí ẹ̀mí rẹ̀ tó jẹ́ kó ní ọmọ ọ̀fà ẹ̀mí rẹ̀ gùn bí kànga ni ó fi pẹ́ láyé. bàbá yẹn ní sùúrù tí ọ̀rọ̀ yín bá yé mi dáadáa nǹkan tí ẹ̀ ń tíráyà ti sọ fún mi ni pé mo máa fẹ́ dúà sílé màá dẹ̀ bá ṣe ìgbéyàwó alárinrin màá dẹ̀ máa gbénu lé pẹ̀lú ẹ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó. God forbid over my dead body ah. ọlọ́run ò ní jẹ́ ah, èmi èmi sí rárá ah, ṣé bàbá yìí mọ̀ ṣẹ́ṣá. mo lọ ra àwọn eléyìí lọ́jà ni mo lọ ra lọ́jà ni èmi ò mọ iṣẹ́ mo lọ ra àwọn òṣà yìí ni èmi ò mọ iṣẹ́ mo lọ rẹ lé lọ́jà ni ó jẹ́ kọ́ súnmù ni. yàrá ìfà má gbọ́ tiẹ̀ ọmọ ìkẹ́ ní í ṣe ọmọ ìkẹ́ ní kò mọ ohun tí ń ṣe tó gbọ́ bí wọn náà ti gbé kalẹ̀ wá nígbà téèyàn rí bó ti rí tó ní ẹ̀yìn rárá ní òfin ní ó bá ṣègbéyàwó ní ó jẹ́ pé oògùn ẹ̀mí rẹ̀ gùn yóò rí bákan bákan àmọ́ gbogbo ẹ̀ lọ mọ̀ pé wọn ti bá a sọ̀rọ̀ tí ó fi gbọ́ dákun ṣé tó bá padà ṣègbéyàwó pẹ̀lú rárá yìí wọ́n hmm. rárá sílé ṣé tí yìnyín bá ti ń fa okun ẹ̀mí rẹ̀ wò àyè hmm. wà fún láti fẹ́ obìnrin ní ìtọ́dọ́gba bíi tòun. àyè wà fún bẹ́ẹ̀ ní fáti sọ̀rọ̀. oníjà ríran mi mọ̀ ń ṣe ọ̀nà àríṣà lálẹ́ mọ̀ ń tàn mọ̀tọ̀nà títí mọ́dẹ̀lì ọ̀ṣọ̀rọ̀ǹgíṣọ́ ọ̀rọ̀ ni mímí ọ̀ṣẹ́ gbá àrìrà ni mi ọbẹ̀ ni mi ọ̀ṣẹ́ tẹ níkù àyà òrìṣà ló fọwọ́ fún tàfin lórí ó wá fẹ̀yí wìnìwìnì tẹ́kùn níyà ẹ bọ̀wọ̀ pẹ̀ lára mi ẹ bọ̀wọ̀ pẹ̀ lára mi òun ni ó jẹ́ kẹ́mi rẹ̀ ògún bó bá ti fẹ́ àrùpọ̀ ìsílé wọn kò mọ bára wọn dọ́gba tó bá ti di béèrè ìbílẹ̀ ni òun ó gọ̀gùn gba ara lọ ibẹ̀lẹ̀ mi ló ti máa gùn. ìyá ìyá hmm. dákun ara rà tí ò fẹ́ sílé yìí ṣé yóò ya ojúlé sójúlé ni àbí yóò mọ ọ̀tọ̀ dẹ̀dẹ̀ sọ́dẹ̀dẹ̀ bóò ní òṣè ṣalábàápàdé rẹ̀ bó bá ṣalábàápàdé rẹ̀ bóò ní òṣè mọ ilé tó jẹ́ ń tó yẹ kó fẹ́ sílẹ̀ kíkà àbí gbogbo ara là ló ní bluetooth tá à ń sọ yìí la. Ah, ẹlòmíì ò ní bluetooth o wọ́n ti lo dátà rẹ̀ tán ó ní iṣẹ́ bákan tá a ṣe iṣẹ́ fáyẹn bó bá ti ń rí àwọn àrùkọ ẹ̀ tó fẹ́ àmì ara ò mọ̀ ọ́ sọ níwájú orí báyìí ni ó fi rí wọn lọ́ba tán. ẹ ó dà nígbà tí o bá wá ṣiṣẹ́ òun sí lára hmm. tí wọ́n rí àwọn rárá yìí hmm. tí ọ̀wá sámi ara tí ó sọ lára rárá lákòókò tó bá rí débi ẹlẹ́ẹ̀kẹwàá èkí ló kù. kò ní ìsinmi yóò mú wa rárá kí tó bá kádàrá rẹ̀ mú njọ́ ah. tó bá ti bá mu náà ni bó bá sì ka mọ́gójì ọjọ́ tó fi kú náà kò sí wàhálà. bàbá hmm? mi ò ní fẹ́ rárá kankan mi ò ní fẹ́ rárá kan because mi ò lè stoop so low láti fẹ́ rárá ẹ bá mi bá wọn sọ̀rọ̀ kọ́ wá option mi option mi máa wà náà àṣebẹ́yìn lẹ fún wa lọ́pṣọ̀n alákọ̀ọ́kọ́ ẹ fún wa lọ́pṣọ̀n mi èwo ni rárá kí n máa tẹ̀lé rárá lọ kọ́kọ́ ga kíyàwó kúrú báwo ẹ fẹ́ ṣe. ń bọ́ jẹ́ àyìnfà òótọ́ ni ń t ó ní nǹkan ní àbọ̀nú àbáyọ mi tó lè fi pawó dàkọ́ táwo ṣe. máa táwo ṣe. Ah, ah! òyìnbó tó ṣe pẹ́ńsù náà ló ṣeré sáà. exactly. bó bá jẹ́ báírò ni a bá fi tọ́ sí yọ́ fàwé ya. bó bá ti kógójì ọdún bí ọba lọ rí ara rà fẹ́ òun ò kú ni. ẹ̀ẹ́dì àìfà ìfẹ́ gbọ́ bí ti wù ọmọ option kan tó wà nìyẹn ìsọ̀nà àbáyọ. bàbá bàbá ṣe rí ìkọ́tọ̀ rẹ̀ yín dálẹ̀ àkútúkù ọ̀rẹ́ yín lọ́nà ọ̀run. bàbá rẹ̀ ló ń bá sọ. àkútúkù bàbá mi lọ́nà ọ̀run kò ní dá fún wọn lọ́nà ọ̀run. má sọ bẹ́ẹ̀ mọ́ ṣèbí wọ́n ní ìfún tí wọ́n ní. má sọ bẹ́ẹ̀ mọ́. kí ni kí má sọ bẹ́ẹ̀ kò ní dá fún wọn lọ́nà ọ̀run. Ah! yes because wọ́n ti live life wọn náà kí ló dé tó ń fi life wọn tó fi ń ba tèmi jẹ́ báyìí wọ́n ti ba ti bọ̀dá di méjì jẹ́ wọ́n ti ba ti bọ̀dá báyọ̀ jẹ́ wọ́n tún kí la máa ṣe báyìí. Ah, ah. gẹ́gẹ́ ní jẹ́ kí la máa ṣe bí gbà tó rójú tán ńlọ ń wá ìrójú kiri ńlọ bẹ̀rẹ̀ sí wá ìrójú kiri ká ní ìgbà tó ń ṣe wàhálà tó ń wá kúkúrú tó ń wá gígùn tó ń wá wọn káàkiri tó fi lẹ́mìí gígùn ṣé ọba jẹ́ àsìkò ní ṣé o lè máa ṣe gbogbo fìlẹ́ńgé fìlẹ́ńgé tó ń ṣe káàkiri ńgbà tọ́lọ́run wá fún ọ láì àti rójú tán tó ti rí ẹni tí ó mẹ́mí ẹ̀gùn ọwádìí ọ̀ ń bọ̀ gbòòrò ọ̀ ń kẹta òun gbóbìnrin káàkiri òun ṣe fàájì òun lọ bí iṣẹ́ ọwọ́ alọ́ọ̀mọ̀gbà tí wọ́n ń ṣe ìwé ìgbélù wo kí ni tá a ṣe kò yé mi o. ẹ wo mo dẹ̀ sọ fún bọ̀dá mi o mo ní kó máa ṣe jẹ́jẹ́ pẹ̀lú àwọn tó kó kọ́ra yìí o àsìkò tó wà lẹ́yìn ẹ̀fà yóò jẹ lọ. ó jèjé lọ ọmọ ó jèjé lọ bẹ́ẹ̀ mo sọ fún òun sì mọ̀ ọmọ ó dẹ̀ ti yé báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí. bàbá nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká tún kéèkì padà sẹ́yìn ọ̀dà ẹ̀yìn àwọn àgbà ni ẹni màtí wáyé olùnàgbò òun náà ni ó màtí rẹ̀ ẹ̀yìn bàbá nílẹ̀kùn tó rí ná tó sì tọrọ òde ọdún ẹ̀ náà làákàn sí o ní báyìí báyìí bá ń ṣàṣàrò ń tiẹ̀. Ah! Hmm? Hmm. nígbà tí ẹ kọ́kọ́ wá kí ni mo gbé ká ẹ ṣe. ẹyìn nígbà tí mo kọ́kọ́ wá yìí mo mm-hmm. tọ́ sọ fún mi ni pé ọmọbìnrin tí ó kẹ́rù tó pò lé mm. ó di dandan kí pàpà sọ wá padà kí wọ́n jọ máa gbé padà. ṣé pàpà àṣù ti wá rí àrùpẹ. ibi tọ́rọ̀ ti bú yẹkẹ mọ́ mi lọ́wọ́ gangan ni mm. nígbà tí a fi ṣèwádìí lọ sọ́tún lọ sósì àsọmọ tá à ń sọ̀rọ̀ ìlú èbó lọ ah. ó ti lọ ìlú èbó kò léwu ẹgbà fíṣà fún kọ́lọ́ ọba lọ́hùn. ìyá ah, ah, yín fábọ̀ ló ṣe ń sọ̀rọ̀ bí èwe báyìí wọ́n lágbàlagbà sọ̀rọ̀ bí èwe ṣé ẹ̀yin ọ̀hún wá jẹ́ kẹjà ni àbí ibẹ̀ ibi tá à ń sọ ìtọ́já gègé àbí èèyàn kàn kù fìrì débẹ̀ tó mọ̀ ibi téèyàn wà ni wọ́n máa lóhun wáyàn káàkiri lamẹ́ríkà ṣé bẹ́ẹ̀ ló ti rọrùn ni. kò sí ara rà lamẹ́ríkà wó tètè rí. Ah, ẹ ẹ ẹ má wà mí má hmm. wà mí tó bá wà mí drive tẹ̀lé ọ hmm. Hmm. àmọ́ lọ́wọ́ tí mo wà yìí kò sọ epo inú ọkọ̀ mi n tó jẹ́ n tá a ṣe gangan ni ọba mi sọ dákun torí ọlọ́run dákun gbà mí dákun. ṣé lè ṣì ń mí báyìí. ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ń bẹ lára rẹ̀ ah. ẹni kàn ní pamọ́ lọ́wọ́. mo ti báwọn onílẹ̀ sọ̀rọ̀ <laughs> àwọn onílẹ̀ sí ni kò sí ṣíṣe kò sáìṣe o àfi kí ó lọ wá àrùpẹ́ mi bí ò bá ti lè rí òkú lẹ́lẹ́jà ta. ìyá ìfama sọ̀rọ̀ ti ń sọ yìí nítorí pé o mọ ohun tó ju pàpà sòórí kó tó di pé ó gan ní ẹyọkan yìí rẹ́rẹ́rẹ́rẹ́ márùn gan ni lálà máa lù ú ńgbà tí ń wá arúgbẹ́ káàkiri tí arúgbẹ́ náà lọ́wọ́ sọ di yẹ̀pẹ̀ àbí pépà téèyàn kan lọ yé ńlẹ̀ báwọn a tó wá sọ eléyìí tó lámì lára ń bo ní òtítún tó tún kó lọ́wọ́ ta yìí. kò sí wàhálà kí bàbá ṣògbọ́ gbòòrò kó mọ iṣọ́ ara ẹ̀ kó ń wá rúpẹ́. Ah, ah, pẹ̀lú bí bàbá ṣo ṣe wà yìí ìwọ náà wò ó wo kọ̀ǹdíṣẹ̀ tó wà ń bo ni ó ti máa wá bọ́ gbòòrò tí ó máa lóhun wá rúkẹ́ pé kó lè sóòmọ́ níbi tó wà yìí. Ah. kò sí ṣíṣe kò sáì ṣe o àfi kí bàbá ṣò wá rúpẹ́ o. bàbá ṣò lè sóò láti wá rúpẹ́ kí ni tá a tún ṣe. kò sí ní tá a ṣe sí kò sí ní tá a ṣe sí kò sí ní tá a ṣe sí o láì rè kíjì pawó léwu. gbogbo pawó dà kó tawó ṣe. kò sáwo kan tí n fẹ́ ṣe kò sáwo kan láwọ̀ ẹ̀ pamọ́. Ah, ah, ya ifá dákun gbà mí gbà mí kí lọ́nà àbáyọ mi tọ́ wà ní. kò sọ́nà àbáyọ ju kí bàbá ìṣòkó wà rú pẹ̀ lọ. àní ó kò lè rí báyìí. ń rí àmì ara ó sọ ah, wọn. má jà bára wa fa wàhálà mi ta wàyí kí ni nǹkan míì tó wà tí ò bá ti sí kó jẹ́ mọ̀ kò rọrùn bọ́ bá ti rí ni pé bẹ́ẹ̀ bá ti lè rí òkú lẹ́lẹ́jà táwọn bàbá ìṣòwò gbèsò rẹ̀ lọ ni o. yóò ṣe kí ni yóò ṣe kí ni. yóò gbèsò rẹ̀ lọ ni. ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù ẹ̀yìn tí bàbá sọ̀rọ̀ bá rà pẹ̀ mí yóò kú yóò kú o. jẹ́ ìfá ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà nù kò sọ́nà àbájá lọ́rùn pẹ̀hùn. Ah, ah, ah, àwọn onílàákàyè àgbàlagbà máa sọ̀rọ̀ o eh, eh, eh, wọ́n ní bá kù fọmọ́lẹ̀ ní èjì àdúró bàbá hmm. bàbá sòrò débẹ̀ hmm. Hmm. bàbá ló dé ìtú àjàrà ọmọ lẹ́yìn kan yìí. kò sí ní tá a ṣe é sí àrùpẹ̀ òun ló lè jẹ́ kẹ́mi rẹ̀ ogun. ọ̀rọ̀ yìí mọ́. mójútó o sọ́gbà nǹkan rẹ̀ o. kí ló dé ìṣòro àbáláyé ìgbàgbọ́ ohun tó o bí pèpè rí i. because pèpè rí ni she's a non-believer. a lè fọ́ọ̀sì ẹgbẹ́ rẹ̀ kó ṣe nǹkan táwa fẹ́ nígbà tí o ti rẹ̀ bí láti ṣe. <laughs> tí bá ṣe tán lọ́jà wọ́n láìsọ lásìmọ́ bí lásìmọ́ láwọ̀ wá sọ pé èmi kọ́ ló fẹ́. ọlọ́run ọba wa alekiola ó sọ nínú alukuran ó ní wípé ká má ṣe bá wọn bu ọlọ́run wọn kí wọ́n má bàa bu ọlọ́run wọn. tó bá bá lọ ja ìyẹn kò jú mọ́ wọn. ó lẹ́sìn lóòótọ́ àmọ́ kò ṣe tiwa. ẹ̀sìn bàbá mi ó ju gbogbo ẹ̀sìn àtọ̀húnrìnwá tó pamọ́ yà ń lọ. ó ló mọ òrìṣà ni. má fi owó ara ẹ̀ di alẹ́ ara ẹ̀ rú. ó nà láà gàfúrò rọ̀hìn lọ́lọ́ ṣùgbọ́n alìjẹsà ò lè sá ọmọ ìlànà ìsá kò sí nǹkan tí èèyàn bá ṣe náà tí èèyàn kẹsàn-án ìbéèrè ọ̀nà. mo ní kí ẹ máa pè mí ní Odùtọ́lá. karamọdé ọmọ alájì. ṣèyí kí wọn kò lè dé mẹ́kà bó ṣe wọ̀nyí. níbo bó ló ti fẹ́ rí. <laughs> ọjọ́ tó ń perí mi ni mi ò dẹ̀ torí ẹ̀ ò dẹ̀ bá jà mo kàn fa lọ́lọ́run lọ́wọ́ ni mi ò mú lọ tẹ́sán mi ò arrest mi ò ṣe nǹkan kan. What? Really? What? Are you trying to sell me out? same tag tó fi síbẹ̀ búkì west yẹn náà òun náà ló wà lára bọ́dí ọmọ mi náà àdàmú tẹ́ fi síbẹ̀ kí ayé ìdààmú ti bá dààmú. Well, like you know the place. What? mò bí kí ló ṣẹlẹ̀ wọ́n ní kẹ́lẹ́ tẹ̀sán kan náà kẹ́tẹ́ mẹ́kẹ́lẹ́ sàdá nìkan ló sọ why you dey look me like dé láti wá pa ẹ ni. you see me before. ìbọn líle lọ́wọ́ ẹ̀ èmi bọ̀ sùn bọ̀ ń sùn ló nàbọ̀ sí wá. èèyàn kì í ṣe bẹ́ẹ̀ sọ lóore èèyàn má fojú olóore kú kí o ó wà important tó máa yọ́ ọ́lẹ̀ fún ẹ. and you are under arrest. arrest again.